lè ta ṣé wọ́n wà ní àwọn tó lè ta ayò ni. Ah. ó lè ta kankan gbogbo gbàgbọ́ rẹ ni pé gbogbo ẹni tó bá ti nídìí ayò nínà ló náà sórí tájọ ta lónìí èló náà débi pé bó bá délé ò ní lè jẹun kankan wọ́n fún oúnjẹ lọ́pọ̀ mo ti yó mo ti yó ọmọ sunkún ni. wo àkànjì agbófinfo báyìí òun ló máa ń dún gbàwúrú gbàwúrú èyí tó mi bá wà nínú rẹ̀ tàbá fọwọ́ bá a gbọ̀n kankan nìṣó ńlẹ̀ ń mú ọ̀dọ́ fà lónìí. Ah, gbọ́ o tó bá tiẹ̀ ń nà ẹ̀mí òótọ́ tiẹ̀ lọ́ọ́ máa ń nà mí ọ́ máa ń mú mi dáadáa àmọ́ ò lè róhun mú lónìí ọ̀hún bí ọ̀dà ọ̀hún bí ọ̀dà. bàbá ní sọ̀rọ̀ ẹ ẹ ẹ ẹ wọ̀ èyí o èyí ò máa yọ ọ́ ta o ṣé irọ́ ọ̀ báyìí ayọ̀ dá wa mọ̀ bó bá ti rí ojú wa báyìí fún ẹ̀ ní ò mọ̀ lọ ní ò mọ̀ lọ ọwọ́ wa ayọ̀ ni etí wa ayọ̀ ni ojú wa kan ayọ̀ ni. lórí ibu ìwọ mọ ojú ayò tó bá ti hàn dímọ yò yóò mọ ibi tó olórí wa ara tí n bá sì mú nínà nínà bí mu mo máa ń nà sódò mẹ́fà sódò ẹni. kìkì máa nà kó bọ̀ mú kankan rárá. èyí wọn kì í tóri. àrẹ̀mú dá sẹ́mi. mẹ́fà sókan. lóòótọ́ ló máa ń nà lóòótọ́. dàdé ò lè jà lóòótọ́ àmọ́ báyìí ó lẹ́gbọ̀n tó gbójúlé. bẹ́ẹ̀ni ìwọ lọ fẹ́ kú fún. bẹ́ẹ̀ni. báàlú báàlú wọ́n bá ti lù bàbá rẹ kọ́ ló bí ọ. bẹ́ẹ̀ni o kò sọ. kí ló ṣe ọ. yéé ẹ wo ìtí mo rí ẹ rí o. ajílẹ̀tẹ̀ rẹ o ajílẹ̀tẹ̀ rẹ o. tèmi kọjá igi lèmi rò pé bóyá wà lẹ́gbẹ̀ẹ́ mi mi ò mọ̀ pé èèyàn ni. àbí sàlámù wá sọ̀rọ̀ yìí. ẹ alamu náà ni. alamu. kí ló alamu o ò rí olóyè ọ̀tún. ẹjọ o ẹjọ o ṣé àwọn pé jẹjẹjẹjẹ mo lọ ẹ̀yin lẹ pè mí padà olóyè lẹ pè ra yín sọlóyè nìyí ni olóyè nìyí olóyè ẹ̀yin náà wọ́n ń pọ̀ olóyè ẹ̀yin náà sì sọ pé olóyè nìyí ní ìlú tí ẹ jẹ olóyè sí kí ajílété kó sì mọ pa wálé ọkọ kan kó mọ pa wálé ọkọ kan àwa wíta láìwí ẹ wá ní ẹ̀yin olóyè ó dà pé wọn ò dín fákàtó fi yín joyè gan-an torí tó bá dé wákàtí tó fi yín joyè ni kò yẹ kẹ́ mọ sọ pé lóyè nìyí lẹ́yìn àgbàrá dáadáa yìí kí lẹ́ joyè fún ganan. níta àjọ ìfúnni pé kálíbà máa rẹ̀yìn ọ̀dọ́ ọ̀lú ìṣẹ́ gbóná ọ̀n tẹnumọ́ pé àwọn olóyè àwọn olóyè ọ̀n pa àdílé nípa ìpa yẹn ṣé èmi jẹ́ bí ọlọ́dẹ ni ah. iṣẹ́ kílẹ̀ yìí ọ̀dọ́ ìlú ọmọ àlè ní ọwọ́ sí wáyé ọmọ àlè ní ọwọ́ sí wáyé ẹ̀yin ọ̀dọ́ ìlú tẹ́ ẹ léegun tẹ́ ẹ nífọ̀n ẹ̀yin ò lè kóra ẹ̀jọ̀ kẹ́ pé a lọ kọ̀yà fún àbáwá o ẹ̀yin bàbá ẹ̀yin dúró sílé o ká àfáà ṣe o kẹ́ ẹ̀ pàgídé fún wa káwọn kan alọ́mọ́nù lù yìí. ọmọ àlè lù ní bó ṣe wà yìí. ẹ bẹ́ẹ̀ ni. èmi lọ́mọ àlè. bẹ́ẹ̀ ni. ọmọ àlè lẹ́yìn náà o ẹ má bínú o alamu èyí ti sọ fún mi pé kẹ́ má bínú ni ọmọ àlè nìyẹn o. ọ̀nbólóyè. ẹ̀yin ìbólóyè mo ti ní ká má bínú mo ti ní ká má bínú ṣé ẹ wò tí ẹ bá mọ̀ pé kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí ọ̀rọ̀ ajílété ẹ̀yẹ bọ́lẹ̀ kì í sí mi lọ́rùn ilẹ̀kẹ̀ wo. ẹ̀kẹ́ tó wà lọ́rùn yìí. ẹ fúnra ẹ yọ. èmi ò lè yọ ṣe èmi èmi èmi fi sin yín lọ́rùn. mo ní kọ́ fúnra ẹ yọ sọ́run ara rẹ bàbá rẹ gan máa lè nínú ìlú yìí. Ah. bẹ́ẹ̀ ni mo pẹ́ tán bàbá rẹ máa lè bàbá rẹ nínú ìlú yìí tó ẹ pé bàbá yẹ kó bàbá ọjọ́ mọ kọ́ nínú ìlú yìí ni bàbá rẹ tó ń sọ fún mi ẹnu bàbá rẹ ọgbà sẹ́mi. bàbá yóò sì tọ́ sí bàbá rẹ ọgbà sọ sí. tán bá gbọ́ kí ni wọ́n fi mi sí. ẹ jẹ́ ara yín lóye tẹ lọ Ọlọ́run o kò mọ ní da fáwọn tó mọ fún àwọn ẹni ìjòyè. ṣé ẹ ẹ bínú ẹ má bínú ṣé bí mo ti ní ká má bínú wa. kì í má bínú òǹkú mi má bínú. alamu. ó ṣe nìyàn. alamu. ẹ wo ẹ wo sẹ́ni ìjọ kíjọ tẹ bá tún pàdé mi lọ́nà tẹ bá bá mi sọ lọ́rọ̀ yàngàn yàngàn yìí ìgbà sọ lọ́rùn yín ni ẹ̀yin tẹ wọ ìyá ọba bàbá tán tẹ ẹ̀yin olóyè fún olóyè lẹ́yìn àbíkẹ́ ramọ́jẹ́lì àwa ló ń tiro. ẹ ní kú. o ò ní sóríire bó ṣe wà yìí. ẹyin ẹyin ti sóríire. ọmọ ọmọ ọmọ àlè. ọmọ àlè lẹ́yìn náà. ẹ mọ ẹ mọ bínú ọmọ àlè nìyí. ẹ bóyá mi ìrẹ̀yìn pé ká ẹ mọ bínú ni. ìwọ sí ọ sí ọ àfẹ́ tiẹ̀ bá wà lè fi onídùú ni. ẹyin olóyè ọ̀tún ṣé ìdí ṣé ìwà múra yín kan yín kò lẹ́kẹ̀ ọ̀run yín lọ́ọ́ máa jàpẹ̀lá yín létí ni. ẹ̀yin tó ẹ pẹ̀yìn ọ̀dọ́ òfò ta láàrin tó ẹ sangun kẹ kẹ kẹ. ọmọdé ah. àti jàkúdà ọmọ ìlú bàbá rẹ bọ̀ lé wọ́n sí ọ̀sẹ̀ bíṣẹ́ ní òjò a mọ̀ pé a o ti dáhùn níbo ọ̀rẹ́ mi àbí káàròdù á sún kí lára alẹ́ ò mu. mọ̀ bínú ọ̀rẹ́ mi tí ọmọ ọ̀lù mọ̀ bínú ká fi mú ọ lọ. gbọ́lá àdá. ìyá mi á sí lọ ni. ẹ ń sí è bẹ́ẹ̀ ni ìyá wa a ní káwa náà yanjú ká ká yìlú ká. ẹ fẹ́ yùlù ká ẹ fẹ́ mọ bí ìlú ṣe rí yàtọ̀ sí títa nù bóyá ó ti yàtọ̀ síra wọn tẹ́tí ẹ̀rẹ́yìn ọmọ bá a pé kẹ́ ẹ má lọ ní ìsìn bẹ́ẹ̀ ṣe sunoko ìṣòkú ìjẹ̀bú nù àmọ́ wọn ò ní pé kẹ́ ẹ mọ̀ lọ ẹ̀sìn ohun tẹ́ fẹ́ sí ṣùgbọ́n o ṣé bẹ́ẹ̀ mọ ohun tí ń ṣẹlẹ̀ láàrin ìlú gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ láàrin ìlú mo fẹ́ kẹ́ ẹ ṣọ́ra sí o kí mo bí fún yín ẹ ṣọ́ra sí o n ò sì ní fẹ́ kẹ́ ẹ fi òru dẹ̀dẹ̀ wọnú ilé ìwà ká má àjà o hm? ẹ tètè mọ́ lọ ẹ mọ́ jà ẹ mọ́ pẹ́. bí mo ṣe wí ni ẹ ṣe lò ó. ṣé ẹ sì rò pé nǹkan tẹ́ gbélé wa lọ́wọ́ yìí bàbá ṣé ẹ rò pé yóò ṣiṣẹ́. wọ́n sọ̀gbọ̀n ẹ̀kú fún ọ oní òjẹ́ sáà ti kú rí ni. àmì ti kú. ẹ ẹ wo bàbá tó bá rí bẹ́ẹ̀ ti wí ó dá mi lójú pé obìnrin yóò gbò. kódà àwa gan á jọ yín lójú. ẹ ẹ wo obì wọn nìkan kọ́ ní ògbó á tún bá yín forógbó kun ẹ ẹ ẹ ṣeun. yóò tún ní kèmí. ẹ ṣeun. ọwọ́ ọ̀gbọ̀dọ̀ pẹ̀lẹ́ ni. ajílété dákun síbí wọn náà là ń bẹ̀ látàárọ̀ kó tiẹ̀ kojú sí wa. ajílété dákun ṣàánú wa torí rẹ náà ló jẹ́ wá hàn yín ẹ̀yin tó kọ sí wa yóò dáa kọjú sí wa ojúkòrò èpo ojúkòrò jẹ. ọmọ ọlá ajílété mo falálẹ̀ bí ọ mo fìyà mọ̀ pò bí ọ mo wá fi òrìṣà mẹ́rẹ̀ẹ́rìndínlógún tó tẹlẹ̀ dúró mo fi bí ọ ṣàánú wa jẹ́ burẹ́. ẹ wo ẹ má fọ oúnjẹ ìyàlọ́ mi ẹ mọ́ fóúnjẹ kó jẹ lọ mí ọba yín adémọlá òun nẹ lọ rèé sọ fún kó kú olórí àpèrè bàbá mi bó bá fẹ́ kéèmí ajílété sinmi ogun bí bẹ́ẹ̀ kọ́ à mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni bẹ́ẹ̀ mo wí fún yín. ajílété onílù ò ní jẹ́ kí ìlú ẹ̀ tù ilẹ̀ bàbá rẹ̀ ní kò gbọ́dọ̀ tù sánú wà wọ́n bínú fi yèdè nù. gbogbo ẹbọ ìdí rẹ bẹ̀tẹ̀ gbé lálẹ́ àná gbogbo ẹlẹ́mí ajílété mọ̀ o kò tún tẹ̀sẹ̀ nínú ìlú ìtì ìní mọ̀ ni mo wí fún yín ẹ̀yìn ajílété kó sì wá máa wo ẹ bọ̀ ọdí rẹ̀ bẹ́ẹ̀ tán sọ̀hún o àpéyì rẹ̀ fún kú o àpéyì rẹ̀ fárùn bí gbogbo lẹ́yìn bí ó ṣe nírọ̀rùn tí nǹkan ọmọ tẹ́kù ọmọ kébí eku táyé ọmọ kébí ẹ̀yẹ́ náà ló jẹ́ gbé bò foríjì wọ́n dákun. ajílété dákun kò bàjẹ́ láyé olúgbọ́n kò bàjẹ́ láyé àrẹ̀sà. ó ti wá bàjẹ́ lórí adémọlá ọba yín bẹ́ẹ̀ ni mo wí ó ti bàjẹ́ lórí rẹ̀ ẹ wò ó bẹ́ẹ̀ bá pẹ́kẹ́ tó kò yàn yín bí mo bá ilé wọlé tí mo jáde ilé ó ga jù yín lọ

adé ọ̀dọ̀ ajílété bí ojú ẹ̀ ṣe ń tubi Ṣàngó ni kò sí ẹ̀bẹ̀ tá a bẹ̀ tán ẹ wò àfi bí ejò òṣèbè bójú ẹ̀ ṣe ń tu nìyí ó sú wa o gbogbo ohun tó yẹ ká ṣe gbogbo ọgbọ́n tó yẹ ká dá ó ńlá dá o àròjọ ẹ̀ ńlẹ́ o ó tù mí. ètùtù rẹ bẹ̀ tí mo ní ẹsẹ̀ ń kábíyèsí olúwa mi agbẹ́tutù àmọ́ ọ̀rọ̀ ààrẹ dàbí ààrẹ ń pè ọ́ òwa ń dífá bífá bá fọre táàrẹ̀ ọba fọre ń kọ́. ètùtù gbàgbọ́ àbí ètùtù ọba. ọ̀rọ̀ burúkú lẹ́ sọ ń gbòòrò ẹnu wọn ah, ah. wò ó pẹ́ kójú òṣùwọ̀n wọ́n sì ní ẹni tó mojú ògún onú pàbíyèrè. kábíyèsí ó kọjá bá a ṣe rò ajílétélé wa ẹsẹ̀ wa ò balẹ̀. mo wò ó pẹ́ kójú òṣùwọ̀n ni olóúnjẹ ní kẹ́ ẹ lọ́ọ́ wa àbí bẹ́ẹ̀ kọ́ ẹ mọ̀ pé n tó mojú ògún ní pàbíyèrè ni. kábíyèsí ẹ fọkàn yín balẹ̀ wọ́n ní tí ẹrù bá kan ilẹ̀ tó bá kọ òkè ó tún níbi tá à ń gbé gbà èmi mọ̀ yìí pé gbogbo ẹ̀lẹ́lẹ́dùn àmọ́ àbáwá ṣe tí a bá gbé gbàbí kan tó bá lòun kọ̀ á tún gbé gbàbọ̀ mí á tòrò ìwà panu kábíyèsí ẹ fọkàn yín balẹ̀. olúwa mi ẹ jẹ́ àfọkànbalẹ̀ bí wọ́n ṣe wí ẹ wo àwa wa forí ìrókò sọdún á tèrò ara wa pa dúdú lọ́sàn-án padà sùn. àríyìn náà. orí ládéládé orí lóyè lóyè ẹ má jẹ́ torí mi bàjẹ́. kábíyèsí ilé ìyókù nítorí iye bàjẹ́ sẹ́rí gbogbo táwọn sọ ní àyín látẹ̀kan pátá gbogbo ẹ̀yìn gbọ́n yẹ̀wò níbi mo jókòó sí kábíyèsí. àbórí ìwo làwa kọ sí gbẹ̀bí báyìí. wọ́n ní kí wọ́n ṣe ń jẹ́gbọ̀n mi lọ. ń bọ̀ ọ́ ń wọnú ilé lẹ́rù ń bà mí kó mọ̀ sí jẹ́ pé wàá tó mi náà inú ilé ẹ̀wù. ó lè wá bá wa láàfin o. Mm-hmm. wo ọdẹ tó tọdẹ ní gbo pẹ̀rẹ̀ lójúbò náà bẹ́ẹ̀ sì làgbẹ̀ tó tágbẹ̀ ní gbèsè lóṣù àgà. Ah. Ah. kábíyèsí ẹ̀yin náà mo ti sọ̀rọ̀ jù ah. ìyá ní kí làwa ṣe bá ẹrú bà mí. àwọn òní ló fún wa ṣe. ti sẹ́mọ̀ sí àgbọ̀lẹ́ ni. àgbọ̀lẹ́ ni àké kankan báyìí lórúkọ tá a pè fa àrìn kankan báyìí lórúkọ tá a pè sọ̀dàrà ògbó ìrókòwò kankan báyìí lórúkọ tá a pa àwọn ìyàmẹ́ ẹlẹ́yẹ akékakẹ agilẹ kó ajílété yóò dà fún ọ ajílété o o. ó bá mi kó kiri jàre bó ṣe mọ̀ ṣe mọ̀ nàmọ̀ náà ni bọ́ bá yìí jàre ah, gbogbo kan tiẹ̀ tá a bá ní kò ṣe kan ọmọ fi díẹ̀ díẹ̀ ṣe ajílété o tàtí wẹrẹ bẹ́ẹ̀ tẹ̀kútẹ́lẹ́ àlàfọ́n báyìí ní ti pẹ́pẹ́yẹ ibikíbi tó bá wà mo fẹ́ kó o sáré tètètètètè kó o wá kú ni o ajílété o ajílété o ajílé yé. ọmọ rí wo bóyá kó wá pé tiẹ̀ o. ọ̀rọ̀ ìdálẹ́ mi ti. ẹ mọ̀ gbà mí sẹ́rí gbogbo ẹ̀yin tẹ̀ bá ti kọ́ṣẹ́ apààyàn pé báyìí èmi ò mọ yànmọ̀yànmọ̀ tí ẹ mọ̀ sí kọ́ ẹ pé ọ̀pọ̀ ẹ pé ẹ ń ti báyìí ẹ ń ti báyìí lẹ́ẹ̀mẹ̀wá. pé pé pé ajílété yìnbọn sí rí rárá o mo á bọ jà ní ìwọ ọ̀rí mi lè mo ṣe ń wọ yìí o ẹ èmi ò fẹ́ kọ́ kọ́ fi sùúrù lọ́rùn o ibi tó bá wù ọkọ lọ o ìpè ọ̀run mo fẹ́ pe ọmọ jẹ́ pé ayé o ajílété o ajílété o ó dé lẹ́ẹ̀kejì o ajílété o ẹ. àwọn bó o ní. ẹ ẹ jọ sẹ́rí ká ara wa báyìí lèmi ò fẹ́ o ṣebí àjọ wa ti kàn kí ló mọ ìgbà tí mo ní ta ló gbà mí létí nu yìí. kò sẹ́ tó gbọ́ létí báwa náà ṣe gbà nù. èmi mo sọ lẹ́ẹ̀kan mo bá mi kó dùn mí mo ní yóò bà mí dáadáa ni. ṣé báyìí náà ti jẹ̀gbá tẹ́lẹ̀. kí wọ́n ló ní tẹ̀lé fi sọ fún mi tẹ́ fi gbé kinní lé mi lọ́wọ́ tí mo wá jẹ ìgbà tí nǹkan ti mọ̀. bàjẹ́ tí a náà nù. ẹ ajílété mọ gbá yé. kínú. èmi bá tèmi lọ ni èmi bá yín fi kinní yẹn á bí ẹ̀bùn mo jẹ ìgbà tí etí mi ó yeyeye ńgbà tán fún mi ńgbà tí mi láìṣẹ̀ láìrò bó ti àwọn kọ́ rò pé wé ló gbá mi. ẹ ní kúre ẹ̀yin olórí burúkú yìí máa lukosi mo mọ tí mò ń sọ ẹ má lọ àfẹ lọ ẹ ní àdìwòre ẹ dákun kí ló kù gan tá a fẹ́ panu wọ̀hún nígbà tó di pé nígbà tó bá jẹ́ pé ọ̀tá máa ń sọ fọ́ba èèyàn ń dàlúrú èèyàn ń pààyàn bí wọ́n ti máa ń pa èkó ọ́ àwa sọ fọ́ba àwọn máa ní orí adé ni orí adé bò ẹjẹ́ àjọ máa wò ó lóòótọ́ ọba lè kéré ṣùgbọ́n olóyè ni a ìmọ̀ràn táwa joyè ọba ló làṣẹ tábà afọba nímọ̀ràn tí ọ̀fẹ́ máa gbọ́mọ̀ràn ẹ̀tọ́ wa bínú káfí bínú ba. nígbà tọ́ba náà wá ń ṣàlàyé fún ọ pé ká ṣe sùúrù ká ṣe ah, ah, okun ò ní wó ruru ká wà ruru ṣé ń gbọ́ ọba wa sọ wá gbá káwa náà sọ pé ọ̀yá o ẹ̀kọ́ kò ká lọ rè é pa ṣe bọ́ ọmọ ọba ni ṣé wọ́n ló kó gbogbo wa ni. olùkọ́sì mo lè kéré ọmọ èké mi jò ìlóòótọ́ àgbà mo fi ń lo ìfàgbà lónìí ní bó ṣe wà yìí olóyè ní kéré ìtọ́jú ìkéré o kódà kó jẹ́ pọ́ ọmọ tèmi gan tí mo bí lọ́jọ́ tún tó bá ràn án sí ọgbọ́dọ̀ wẹ̀yìn ẹ sọ fọba n tá a bá sọ tá a bá má bàa fọba kọ́bọ náà máa fàṣẹ lé ni. ẹ wo olú ajílẹ̀ tí adéwùmí ó wá ti sọ̀rọ̀ ẹ̀ di ọmọ lọ́nù ìlú yìí ó sọ̀rọ̀ àlùdẹ́kù ọ́ ó wá ń pa pò pín ó wá sọ àǹkàdé san wọ́n fi gbálẹ̀ ọwọ́ wọ́n kó wọn jọ ẹ sọ fún un ní tí déwùmí ń ṣe yìí kọ́bọ ọmọ tá a bá ṣe sí i bí bẹ́ẹ̀ kọ́ mo lè pé obìnrin ìlú mo lè ní bẹ́ẹ̀ ni màá pàṣẹ ọ̀tún ló ń sọ̀rọ̀ olùlú kan wà tó pé ọba ń pàṣẹ ìlú kan. gbẹgbẹgbẹgbẹ nu tó ń jáde. jóná ẹjọ́ ẹbí rẹ kọ́ ẹbí rẹ kọ́ ẹbí èmi àti Sàámú àti Ìyálóde ni torí lọ́jọ́ náà ńgbà tá a wò tá a rí pé kò sí ọkùnrin gidi nínú ilé yín mọ́ tẹ́ni wọ̀nyí nìkan náà ló kù gẹ́gẹ́ bí àròlé ilé wọn wọ́n ní ká pàwọ̀dà ká táwọn ṣe èmi àti Sàámú lálọ́ọ̀rẹ́ báyà lóde pé kọ́mọ́rì bẹ́ẹ̀ o ẹni tá à ń sọ yìí náà ẹ jẹ́ ká wò ó àwa fi ọjọ́ yè tán ìwọ lé fùrù kọkọ ọwọ dami mi lójú ń wọ́n jíṣẹ́ rẹ fọba. gbẹnu sọ́ọ̀mù pé ó ní kí n ṣàlàyé fọ́ba o pé ńgbà tó bá pamọ́ ọba o pàápàá jùlọ tó bá fẹ́ pọba gan o torí ọba wa ti di adé akédèdèrè o akédàmídání lọba tá a jẹ o mo sì jíṣẹ́ rẹ bẹ́ẹ̀. ètò ìwọ́n wa ti gbẹnu sọ́ọ̀mù ọ̀dọ́ mi lójú pé ilẹ̀ kẹrùn rẹ yóò so. lọ fún ọ. bàbá àbí wọn ṣe é ṣe pé bàbá òfò yóò sì ní. bàbá ẹ̀gbọ́n tajà rẹ tẹ́ ẹ̀rín ọrùn bíi àkékè àbí àbẹ́ ìtẹ́ wa náà ti tàbí ọ̀pẹ tí lọ́wọ́. bàbá alákọ̀ọ́ bèlú. ẹ wo bí àṣẹnu gbàdúrà yìí ràn wá lọ mo fẹ́ gbé kòbà kòbà láì gbọ́ yìnbọn ogo fowó lẹ́sẹ̀ fún wa gan tẹ́mi náà sọnù èmi náà mọ̀ para yín ò balẹ̀ ẹ lè lo bọ́lọ́ọ̀gùn sẹ́mi ẹ lò. ẹ wo ṣe ṣe gbádùn ẹ gbádùn o tó tẹ bá gbádùn sẹ́ni tíṣẹ́ babaláwo ẹ wò tíṣẹ́ babaláwo bá gbè yín mọ́ bóyá kẹ́ ẹ máa lọ sí sí àgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ yóò ràn yín lọ́wọ́ ẹ ẹ wá sẹ́yìn gbàtọ́ fẹ́ kó mi èmi ò béèrè lọ́wọ́ yín mo ní bàbá ogun tẹ́tí fún wa yìí sódà yín lójú pé yóò ṣe ẹni à ẹ wọ́n ṣògùn àìkú fún ọ sọ́ọ̀ ti kú ni tí ì bá tiẹ̀ kú rí sẹ́yìn ti ẹ bẹ tẹ bá ti ṣe ẹrí ẹni ó bí mi inú. ẹ wo tẹ bá tún sọ nǹkan bíi tẹ wà tí n bá gbá etí yín tí n bá ní ìfikànra bí àṣejẹ ìgbà tí n bí tá a ti ń bọ̀ tí n bá ní ìfimú yín tí n bá tí n bá rùn yín wọ́n lò òkú yín mọ́ mi lọ́wọ́ ni ẹ̀yin àgbàyà aláìníró ni. ìwọlẹ̀ ìwọlẹ̀ ìwọlẹ̀ mọ̀jà ló fẹ́ yàn lọ́rùn sí òkè ni etí ó lù yín ní bẹ lára bẹ́ẹ̀ mọ̀ pé àwọn àwọn ọ̀sán yín wọ́n ti lo òun yín tán òun yín ò dá gèrè mọ́ ẹ tó bá yà ẹ ní gbọ̀n kankan. bẹ́ẹ̀ni tẹsí wa lé yín lójú oorun àwa ni. bẹ́ẹ̀ni ẹ bàbá àná ló wà bẹ́ẹ̀ni àkànní ká dẹsẹ wa jù. èyí tẹ gbọdọ kan. a ti tẹ̀sí jọ̀dá a sì gbádùn mi tán. lápá bí ó dẹ̀ ṣeéṣe kó má dùn mọ́ àwọn kan nílùú lápá bí tí n bá wá sọ̀rọ̀ ní tán ẹni máa sọ pé kí ní ọ̀kan ṣùkọ́ rìn lórí òun tiriti èmi á jẹ́ kí yé pé ara máa pa gba èmi fánu fámi máa pé gbèjé là. fún ọtí ẹ lọ kú. ṣé ń gbọ́ ṣé rí èwo ní kéèyàn fún ẹfọ rẹ kó fi hàn jóye àwòdì kó lè tọ̀hún fún ẹfọ ẹ ṣọrọṣọ kí má lè gbẹ́ dìyẹ tó bá kọ̀ tí ò bá lè gbẹ́ dìyẹ ẹni tó ń tọ̀hún fún ẹ ṣọrọṣọ kí gbòkúta. àbí. ẹ kí làǹfààní olórí ọ̀dọ́ ta tó tún nígbà kejì tá a mọ̀ kókó tí gbogbo nǹkan pọ̀ kúlùmùsù. wo Àlàní wo sọ̀n báyìí láàrin ajínimú ní pẹ̀kọ̀rọ̀ má fi wá sínú òkùnkùn ní tó bá fẹ́ sọ gangan ni o sọ. olórí ibu ni ẹ o èmi ò lè sá sẹ́yìn kàkọ́ bẹ́ẹ̀ mi ṣe wáyé tọ́wọ́ bá lè là mọ́lẹ̀ mi ò jọ mọ́lẹ̀ kí gbogbo òfò dànù táwọn àwọn pàdé orí ibú táwọn lẹnu òfò kalẹ̀ táwọn àtòbí ẹni tí ó gba sàrà èmi ò sínú yìí kẹ́ẹ̀tì ẹ̀yọ́ mi kú òní ṣé ẹ̀rọ lórí ọ̀dọ́ àti gbàkejì wọn tí wọ́n jọ yẹ òfò ta fún ọjọ́ ìyàwó ìdí tí wọ́n lè gbẹ́dì ẹ̀ sórí bàtà jíde tẹ́ bá pa wá tán ni ṣùgbọ́n wọn tó ń sọ lórí ibú gbogbo yín o tẹ́wọ̀n wá pàdé tẹ́wọ̀n wọn ṣàtẹ̀mù jẹ torí pé lórí ọ̀dọ̀ bóyá inú ti ń gbé fún mi kò sì gbé kankan fún mi kò sí ohun tí mo lè lọ sọ bí mo ti wà yìí tẹ́wọ̀n wá sọrí burúkú tájílé tó bá pa mọ̀kú tó bá pa bóyá àbúrò lórí ọ̀dọ̀ ló pa ni o àbẹ́gbọ́n rẹ̀ ló pa ẹ sọ̀rọ̀ ẹ̀yin olòsì játijàti. abẹ́ ẹ̀ wá gbà mí ni ṣé ọ̀rọ̀ rírùn jáde nígboro ẹnu yín nù ẹ ti ẹ̀ sọ̀rọ̀ sọ́wọ́ kẹ́ ẹ gbóòórùn rẹ̀ kẹ́ ẹ ò bó ṣe dún létí ah, ah, ẹ sì pera yín lágbàlagbà ẹni bá rí ní ìsìn wọn sì bẹ ni ẹ sì ní nǹkan kan ṣé olórí ọ̀dọ́ ló ní kí ajílẹ̀ ti máa pa àwọn èèyàn káàkiri ìlú. ẹ àyẹ àyẹ akọ̀dẹ̀wọ́ ẹ̀ tì bí yàn bá lójú wo ọmọ yìí ẹni mọ̀ pé ọ̀rọ̀ ńlá ń bàbá àdúrà ẹ̀ fàdúrà lẹ̀ nǹkan tẹ́ bá fẹ́ sọ ni kẹsà àdúrà yìí ń pọ̀ jù. bí yàn lójú wo ọmọ yìí ojú rẹ tutù lóko ni mọ̀ pé ọ̀rọ̀ burúkú wà lẹ́nu ẹ ọ̀rọ̀ tó sọ ẹni pa ẹ dànù ẹ ńlẹ́ o àbàdúrà ni wa àwa pàdé lé ni a kò wá pàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà wá tè ní ẹ wá wo bí o ẹ̀yin náà fẹ́ gbọ́ síbẹ̀ o ìdìbò ló já ikú lẹ o mm. ẹ wá lẹ́yìn tó wà níbẹ̀ lórí àga àlefa inú wa ń bí yín àti bákejì rẹ inú wa bí ikú ni. kọjá fún ẹ ẹnì kú rẹ kọjá fún ẹ mi. ẹ ẹ ẹ dúró ẹ wò èwo ni kónírù máa wíru kónírù máa kónírù máa wíru ẹ wò òun àbá ìbà ní kẹjá o ohun tí wọ́n sọ kò jù báwọn lọ òun àbá ìbà òun ní kẹjá arán. ẹ wo ariwo igan ti pọ̀ jù ah, ah, èwo ni ká wá fẹ̀tẹ́lẹ̀ ká máa palàpalàpà ẹ̀tẹ̀ tó yẹ ká mójútó gan ẹ̀já mójútó yùn ẹ wò jẹ́rí gbogbo ọ̀rọ̀ èmi ò rí sọ̀rọ̀ tá à ń sọ yìí o ibi tí náà ti ń jó wà gan ẹ̀já àbomi pa. múso múso múso múso múso múso. ẹ wo bí gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún lórí kọ́ ní ń gbọ́n ẹlòmíì wà orí ẹ̀ tóbi jọ pọlọlọ ìmí ìkẹ̀dẹ̀ rèé orí ẹ̀ ti fọ́n pọlọgbẹ nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín ni pé ẹ wo èmi ọmọ akínní mi o èmi ò kì í ṣọmọ ojo àti pé wọ́n ní bọ̀ yín bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ayé àtijọ́ nù lóde òní ojúbọ àìláàmú tó ẹdùn náà ṣe ajílétẹjẹ lódùmarè ni àbí kí ló dé tó sọra rẹ̀ di òṣàbẹ̀rù sínú ìlú tí tọmọdé tàgbà mórí légbó ẹ wo bí èní ìbáyìí ló yẹ ká wo egbò dẹ́kun fún un ẹ jẹ́ kó ní pópó kó yọ pópó ẹ jẹ́ kó ní kùmọ̀ yọ kùmọ̀ ó yá lọ́dọ̀ àjílétẹ́ tí ó bá tiẹ̀ wá pa gbogbo wa kó kúkú pa wá tán. níbo níbo là ń lọ. ọ̀dájúlé tẹ̀ ni ọ̀dájúlé tó kọ́ ọ̀rọ̀ ya mẹ̀tọ́ lókè ẹ wo ọ̀rọ̀ tẹ̀ sọ mi báyìí. n mm, mm, gbọ́ òun ah, ni ìṣe ah, ah, ìṣe tí bàbá rẹ̀ fi gbẹ tán láàrin. tí ó sọ ọ̀rọ̀ ń bẹ́nu rẹ̀ torí tó gbé bàbá rẹ̀ kò lẹ́yìn. ọ̀gá ló gbé bàbá rẹ̀ kò lẹ́yìn ẹ wá gbọ́ o ẹni bá mọ̀ pé ntí ọ̀rọ̀ pọ̀ sọ òun ò lè tẹ̀lé ó dúró lé rẹ̀ ajílé tí ó pa kò ní pa wọn jọmọ yanjú yẹn àmọ́ gbogbo wa ọ̀rọ̀ pọ̀ tó sọ là á tẹ̀lé àjọ lọ kojú ajílé tẹ àmọ́ bá ajílé tẹ ó ṣe fìdí wa lọ òkúta wọn. ẹ wo èmi ni kò ní dọ̀la lónìí náà láde bẹ́ẹ̀ ẹ wo ẹ máa ní yóò lọ o. yóò lọ o ajínigbé lọ nílẹ̀ yìí dandan ni kó lọ ẹjẹ́ lọ. yóò lọ o yóò lọ o ajínigbé lọ nílẹ̀ yìí dandan ni kó lọ. yóò lọ o yóò lọ o ajínigbé lọ nílẹ̀ yìí dandan. ṣe ẹ̀ mọ́ra mi nígbà tí gbogbo ẹ̀yin náà wá kógi dúró náà mi jẹ ni ọmọ mélòó ni ìyàwó àbí tó fẹ́ fira rẹ pa wá lẹ́kún. ajílẹ̀ tí lọ ni. lọ ìwọ wa ló fẹ́ lè lọ ẹni tí yóò tiẹ̀ sọ̀rọ̀ lásán tó yẹ pé tó bá ṣẹ́jú mọ́ pàkó tó ṣẹ́jú pàkó báyìí èyí ó sì kú. tó má bàa ṣe. ọlọ́run o ti ẹ̀ ní làákàyè o mọ o gbọ́ tí yorùbá ní mọ̀jàmọ̀sá òun là máa kíkanjú ákì tí ó bá mọ̀jà tí ó bá mọ̀ sá irú wọn ní bógun lọ. àwa ti mọ̀jà làṣẹ̀rẹ̀ kọjá àná ó di dandan ká ṣe kí ni ká mọ̀ sá ọjà àlọ́mọ báyìí lẹ́sẹ̀. àlọ́mọ owó ẹ̀kú lọ ọba ti yá mi jẹ kí yá mi lè sunkún alẹ́. tọ́mílẹ̀ tiẹ̀ wá jẹ́ léèrè èmi ò ní gbà fún ọ jáde ní àìmọ́lẹ̀. ẹni kú rẹ ẹni kú rẹ oyin burú ni ìlú yẹn lè tún oyin burú ni oyin burú ni ẹ bá kọjá ìlú yẹn lè tún lórí ìwọ lórí orí burú ni. ẹ ẹ má bẹ̀rẹ̀ ẹ má bẹ̀rẹ̀ olórí burú ni olórí ọ̀dọ̀ olórí ọ̀dọ̀ olórí ọ̀dọ̀ burú ni ah! ẹni kú rẹ. èmi àwa ni ilé bí o bá a sàmì àgbà tó gbà wá nídìí àgbàlá mọ́ lọ́wọ́ ẹ̀yin la wá rí o ṣe èyí tó tó ṣe bí òwe ẹ̀yin àgbàlẹ̀ mọ́ pálórí pé àgbà òní wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ àmọ́ àwọn àgbààgbà lúwa ti ń bẹ lọ́jọ́ rí ọmọ tuntun sì wọ́ ìdí rẹ̀ tàfi wá bá ní ìyá wa. bẹ́ẹ̀ ni ìyá wa o lórí ọ̀rọ̀ ajílété yìí ni o àwọn òsì lè mọ òwòrán kó mọ ṣe báyìí gbogbo wa ti wá ronú pọ̀ àlọ́ ọmọ ìjọba àwọn olóye ìlú kọ̀ọ̀kan mi kọ̀ọ̀kan mi wọ́n lù sí o a sì ti di pé kò tí ì kàn wọ́n tòótọ́ torí kò tí ì dọ́dọ̀ ẹbí wọn kankan ni tó bá ṣe pájílé tètè pàkán lọ́mọ wọn ni wọ́n ti wá nǹkan ṣe sí ìyá wa torí náà la fi wá mẹ́jọ wá la mẹ́jọ wá sọ́dọ̀ yín o. bẹ́ẹ̀ ni ìyá wa bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé gbogbo àjálù tí ajínigbé ń dálẹ̀ ní ìlú wa yìí àwa ọ̀dọ́ ìlú ní palára. tẹ́ẹ̀sì mọ̀ pọ́dọ̀ ìlú àwọn lọ́la ìlú ọ̀dọ́ ìlú lògo ìlú nígbà tí èso ìlú bá ti wá ń rẹ̀ dànù ẹ dákun ìyá wa ṣéré tí ń bẹ fún rúdú bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń wá látòkèrè tí wọ́n wá ń rajà tí wọ́n wá ń nájà ńlẹ̀ yìí gbogbo wọn ò lè wá mọ́ àwọn ọmọ onílùú gan ń sá nítorí ọ̀rọ̀ ajílété. yèyé mi ọ̀rẹ́ mi gbọ́là o ṣẹ́ ń gbọ́ ọ̀rẹ́ mi gbọ́là tọ́jú tó máa fi dìde ẹni ọmọ àwòrán ìwà mi fún mi ogun làwọn máa ń tí gbogbo lẹ́mí wò yìí kan bá sì lóun fáwọn fáwọn òun kan ara máa pa gbẹ̀mí fámi fámi máa gbégbèje ni mo sọ fún ọ pé ẹ jẹ́ ká fún afọ àkàtígun tábà ṣígun tán pẹ̀sẹ̀ wò mí mo ní oògùn ẹ̀mú ní mo jogún lọ́wọ́ bàbá mi ṣí kí n báyìí lèmi fáńfá mi màmá jí létẹ́ kàmú gbogbo àlà ti ṣígun ọmọ ni à gbólé o má jẹ́ ká tí ì ṣígun ẹnìkan wá fún mi gbẹ́yẹ̀ pàkan pé ṣé mo mọ̀ pé àwọn àgbáṣepọ̀ lè lò gbogbo ajẹ́ kí gbogbo àfẹ́ lóko ṣọ́ọ́ṣọ́ wípé ká bá ẹ̀yin tẹ́jẹ́ ìyá lòdì ẹ wo ẹ fún wa láṣẹ ìlú ẹ lọ. ọgbọ́n dàbí ìyá ọgbọ́n dàbí ọkà. Èdùmàrè májà lógun nílùú wa àrí ìwà tá à ń kọ́kọ́ sọ̀rọ̀ ogun ọgbọ́n ò dàbí yàn ọgbọ́n tí a mú bàjẹ́ fi bàbá àti ìyá lẹ̀ tí ó sì mọ́ ọmọ lọ ogun fẹ́ni ká ni ìbàyí ẹni gẹni ẹlẹ́gbẹ̀ẹ́ ò ní gbé arógun lọ́dọ̀ tí a èyí ń bá òun ẹ wá rí tàwọn olóyè tẹ wí ẹbí ṣẹṣẹ mi ní ìṣọ ẹlẹ́wà àṣàpọn àwọn náà ń borí wọn ṣá ni wọn gbọrí ìdílé wọn ṣá wọn sì ń borí ara wọn ṣá ẹdẹkùn ṣèbòye ìlú wọn di a ìyàwó àbí wọn léwé kàtàǹdà àmọ́ lẹgbọtàn wà ṣèmítorí ipò náà lákìkanjú ọba wọn dúró tọba báyìí láàrin ìlú ìlú tí ò fi ní dàrú lóye tiẹ́ ẹ̀rú tiẹ̀ náà ń bà á àmọ́ ẹ wo ẹ̀yin ọmọ mi gbogbo yín lẹ́ ṣoríire mo ní wá yín tì ẹ ní tọ́kú máa lọ ẹ̀ka rẹ̀ ẹ̀kọ́ àfọmọ nìyẹn ṣe mo ní wá yín tì ẹ rí ọ̀rọ̀ ajínigbé tẹ̀ bá wá ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń tà yàdà bẹ́ẹ̀ ẹ̀yẹ fagilé tẹ́lẹ̀ fún mi ẹ̀yẹ dáre fún mi àbọ̀rọ̀ mi ò yé ẹ fagilé tẹ́lẹ̀ ọ̀rọ̀ <laughs> rẹ fúyẹ́ báyìí ti wá èmi náà tapá èmi náà tapá mo mọ̀ ọ́n má tí mo dà sí ẹ káre.

ìjọ ní ìwòrí ọ̀fìn yìí gbogbo ọbẹ̀ ilé mi àtẹ̀kan tí mo ra bẹ́ẹ̀ lọ jẹ tán. alátẹnujẹ bẹ́ẹ̀ náà lẹ́wájọ́ ni ìtàn wá jí gbogbo jẹ mi àtẹnujẹ ọlẹ́sìn yẹn lọ́wọ́ dà mí ìyẹ̀bọ̀ mi bàbá rẹ̀ ti gbé bọ̀. sì wá ń jáde lọ ni hmm. ẹ kò burú ẹ já. ìyá ìyá ẹ̀yin la wá rí ẹ mọ̀ wùlẹ̀ ya wọlé. a lè sọ ohun tá a bá wá náà ń bì ẹ mọ̀ jà lọ bẹ̀. èyí sì ò lè. ohun kí wọn bá lé ni. ìyá wa àwọn ọ̀dọ́ ń bínú o àwọn ọ̀dọ́ ń bínú wọ́n sì fẹ́ jà àmọ́ kó mọ̀ bá wa di pé yóò dá nǹkan lẹ̀ a ṣe pẹ̀tù sí wọn lọ́kàn pé kí wọ́n ṣe sùúrù kọjá wa rí yín ká fọ̀rọ̀ tó yín létí mo ń bínú tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ náà ni. lórí ọ̀rọ̀ ajílété ni tó sọ̀rọ̀ rẹ̀ di àlìjọ̀nú bẹ̀rù tí ń dà wà láàmú nínú rẹ̀ ìyún náà ń bínú fún o ló jẹ́ kí n wá bá yín o. ẹ wo ìyá gbogbo àwọn ọ̀dọ́ ìlú gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ ti wí inú wọn ò dùn gbogbo àwọn aráàlú gan inú wọn ò dùn bóò ni èèyàn kan ṣoṣo yóò ṣe wá sọra ẹ̀dẹ́lẹ́dùà nínú ìlú tí ń dàlúrú irú yìí sì wà ń bẹ̀ ìyá ìwà àkànṣe sí i. Hmm olórí ọ̀dọ́ igbákejì olórí ọ̀dọ́ mò ń jẹ́ ìyá sí ẹ̀rẹ́ yìí méjèèjì òun ni wọ́n pẹ̀tù sí nínú o ẹ wàá bá mi padà délé ẹ lọ́ọ́ bá mi bá gbogbo àwọn ọ̀dọ́ tó kù ẹ wí fún wọn mo ní kàn sí mi dọ́ o kàn mọ mi sùúrù o àtẹnimẹ́ ni ó mà tàtà nàmánàmọ́ ẹ wò mí á wá nǹkan ṣe sí i ṣe ẹ ti gbọ́ á wá nǹkan ṣe sí i ṣe mọ̀ pé ọba ló nílẹ̀ ọba ló sì lè ṣe ohun gbogbo ọmọ ọba lẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìyá ah. nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ ni pé ó ń lopò ọba ni ọba ló sì nílẹ̀ ní tó bá wo ọba lọ́ba ó ṣe. ọ̀rọ̀ yín ti yé wa ó ti yé wa hmm. bọ̀ níbi tó wá yé mi dé ni pé bẹ́gùn bá gùn máa wo lẹ́sẹ̀. ẹsẹ̀ ọ̀gbẹ̀rì láti yọ. ẹyọ ọkùnrin ah, ah, n ò rò bẹ́ẹ̀ ti ṣe rò ń <laughs> àlàyé náà la ń ṣe fúnra wa mi ò gbé bàbá òun ẹ sáà bá mi kiri ẹ wò mí o kẹ́ẹ̀sì mọ́ wò ó <laughs> ajílẹ̀ tẹ́tẹ̀ ń wò ó kò yìí tí ì kọjá àyè rẹ̀ lọ́dọ̀ mi ni hmm. bó bá ilé kọjá àyè rẹ̀ lọ́dọ̀ mi ah, ah! n ó gbàǹdì o bó bá sì kọjá àyè rẹ̀ lọ́dọ̀ balógun mo mọ ohun tí balógun rò ó ṣe. ọ̀rọ̀ yín ti yé mi ní tẹ́ ń gbìyànjú àti sọ ni pé eh, ajílẹ̀ tí ò tí ì kọjá àyè rẹ̀ lọ́dọ̀ yín olórí ọ̀dọ́ ọ̀dà bíi mọ̀ dáadáa wọ́n ń sẹ́ran tọ́rọ̀ o bó bá kọjá ayé rẹ̀ lọ́dọ̀ mi wọ́n jẹ́ kó mọ̀ pé ẹran tàfà tí yóò jà eh. òun ló ń pè tí ìṣàn. ara rẹ̀ ó ti balẹ̀. <laughs> bí tó túmọ̀ sí pé ajínigbé mọ̀ bí tó ń ṣe é sí. ọmọ bí ó ń ṣe é sí. ẹ ṣeun yá wa. ẹ ṣeun ẹ ní sọ̀rọ̀ tó yá wa. ẹ ṣeun o. ẹ ṣeun. ẹ jẹ jẹ ẹ ṣe jẹ. àwọn ah, ṣe ọ̀nà. kò ì kọjá ayé rẹ̀ lọ́dọ̀ mi. ẹ ṣeun o. ṣé mo ti sọ̀rọ̀ ẹ wọn bá kọjá àyè rẹ dọdọ ọtọ mo bí fún yọ wọn bá ilé kọjá àyè rẹ dọdọ mi wọn yóò dáná mọ yóò dá mi mọ bí ìran. ẹ̀dà mi ò ẹni mọ̀ ọ́ pẹ́ ní kọ́ mọ́. lára ajá o yóò wọ ọmọ ogun àjálù ti ṣẹlẹ̀ nù bí. àjálù wèrè wo àjálù wèrè tí ò ní da fún wo. náà ọmọkùnrin ó sì ṣetán tó fẹ́ parẹ́ báyìí ah! ẹ̀rín ẹ̀ máa sì pa mí o ẹ̀rín ẹ̀ máa sì pa mí ah! o o fẹ́ sọ pé o mọ̀ pé ajílété ń pààyàn nù lù yìí. èyí ah! ajílété ń tẹ àwọn ajílété wèrè ti ń pa yín dákùjọ́ ti ti ń pa yín ti ti ń pa àwọn èèyàn nínú lùjọ́ dé lù mọ̀lẹ́bí wa rí ni. àsìkò tó di ọ̀dọ̀dọ̀ tí ó kẹ̀ ọ́ tí ó kẹ̀ mọ̀lẹ́bí. ó dà kọ́ mọ̀ bọ̀ torí gbogbo ẹnu ẹ ti rí kàtí àsìkò tó di ọ̀kẹ̀ ọba èmi ò lára wọn bá mi rìn ah. ó sì mọ̀ wá òun bá mi rìn ọmọ bí mo kù sí òun bá mi rìn ọmọ nǹkan tẹ́mi jẹ́sẹ̀ lórílẹ̀. ó dà ìyàtọ̀ wà láàrin àwọn tó délé ayé báyìí tán lóògùn lé wọn ìyàtọ̀ wà mẹ́ni tó lóògùn lé wọn àtẹni tó fowó sí èmi jogún ògùn ni ògùn sì máa ń gùn mí àmì mi ní gbèrágà ó dà láàrin mi àti ẹ̀sùn tọrọ dé kádùgbà tó kò sí èèyàn kankan bí torí ìtì ẹ fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọmọ pé mò ń wájú lé báyìí ó rí mi báyìí àwọn èèyàn mọ inú àwọn èèyàn mọ dùn láàrin ìlú ni tó ìjọ tó bá ti rí mi báyìí ó ti kú dànù ni ó dá láàrin mi àti ẹ tí ajílété àbájílété ń tèwé ti ń pa yín tàbá kan fojú rijú báyìí kí nǹkan yín mú sí báyìí ẹjọ́ sì gbẹ lára rẹ tàbí kó kú dànù. kó o lè mú ajílété báyìí. ẹ mọ̀ láyà o afárò. Hmm? ṣé ẹja tí ń dòdò ó gò Dubai náà lọ. èmi ìrọ̀ ìrọ̀ ìyá wa ẹ̀dá kọ ẹ̀dá kọ tọ́tọ́ lọ́wọ́ ẹ̀dá kọ ẹ̀dá ìyá mi mi èsì nù wọn o èmi èmi sínú àwọn tí ń pọrí yìí láìda o ẹ bọ́jà kan parọ́ mọ́ mi o ẹja wèrè wọ́n ní dòdò òru èmi ẹja kẹ̀ èmi ẹja wèrè wọ́n ní dòdò òru ìyàtọ̀ ní mi bẹ̀rẹ̀ mọ́lẹ̀ o kóore o ìyàtọ̀ ní mi bẹ̀rẹ̀ mọ́lẹ̀ o bí ìdánbidán ni kò mọ sí ọ tó pé kí ni bí ìdánbidán lẹ̀gbọ́n alátakùn rọ̀ bí ìdánbidán lẹ̀gùn ṣe ń gbọ̀nà lọ́wọ́ onígbó bẹ́ẹ̀ ni omi àtẹ̀já rẹ̀ kí gbogbo ògbẹ tó dáa nù kí gbogbo ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́. tó ṣẹlẹ̀ nínú ìlú wa yìí ni. kí ló ṣẹlẹ̀. o gbọ́n pa ajílédé tí pọmọdé tí pàgbàlagbà nílùú wa yìí torí pé ojú ọ̀rẹ́ mi ni o àlejò ni mi máa ń lọ ìmọ̀ àti ìdílé mi àti kẹrù àti sá lọ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ló jẹ́ mo ní kí n fi tó létí kí tó máa lọ. sórí Àjàní ó máa ń dùn mí ibi tó yẹ kéèyàn bá ọgbọ́n téèyàn bá bá àgọ́ ńbẹ ó máa ń dùn mí. ẹ ẹ sórí ọjọ́ tí ajílété ti ń pa kúkúrú tó ń pọkùnrin tó ń pọbìnrin tó ń pọmọdé tó ń pàgbà sórí ọjà lèmi ayé ó mọ̀ mí ni ayé ni mí èmi gúdúgúdú àbẹ̀ ń jákàjàkàn ṣẹ́ ní gọ̀gọ́ jẹ́bẹ̀ẹ́ ògùn èmi sangi ọ̀làgí ọ̀làgí la kàkà ti gbá ìdìbò kò tó bẹ́ẹ̀ ọjọ́ tí n bá mú báyìí tí n bá mú nǹkan mú báyìí ni pín n wà lọ n mà lọ nǹkan já ni ayé rẹ mọ sáájú àti kí tí wàá ní o. ẹ má bínú wọ́n dì ní èdè ní kì í ṣe mi èdè ni o. èmi lóde tẹ̀ pariwo mi tẹ̀ jẹ́ nsọ. orúkọ yín kan mọ dá o hmm. ìyá alábí mọ dárúkọ. èdè ni èdè náà dà ẹ̀fún náà dà èdè àtẹ̀fún náà ni ó wàá di ọlọ́run bẹ́ẹ̀. ṣe ni o bẹ́ẹ̀ ìrònú ò gbèsè o. ó sàn ní ìdí kan pàtàkì tí a fi wà bí. àbí ẹ wo ṣé má tàn yín ẹ má jà fọpá pọlọpọlọ pé jù o ìdí ta torí ẹ wá sí àyìn ó ní kẹ́ ẹ bójútó o àbí kí ló dé gbogbo yìí ti dákẹ́ sí ẹ ti dákẹ́ sí bí pé ohun tó ń ṣẹlẹ̀ nílùú yìí ó dùn mọ́ yín kí ló dé gan. ẹ wẹ dákun sọ abẹ ẹ abẹ nkùbá ọmọ ọ̀sẹ̀ mọ́ ń wí ẹ dákun olóyè ọ̀dọ̀ tá a torí rẹ̀ sọ̀rọ̀ ń bí òun dà báyìí gbé. ẹ wo ẹ wo olórí ọ̀dọ́ yóò bá wa ká tó parí ìpàdé igbákejì ọ̀sán ti sọ̀rọ̀ olórí ọ̀dọ́ tó ti pàdé pẹ̀lú àwọn olóyè láàfin ká tó parí ìpàdé yóò bá wa. sàjẹ́ aṣọ tá a bá ṣe lásìkò gbogbo ara lóhun tá a fẹ́rẹ̀ ṣe ń lé. àbí òótọ́ kú ló sọ àbí. ṣẹ́ngbà àrífín ti wọnú ẹgbẹ́ yìí o ẹ̀sùn ìṣẹ́gbọ́n táwọn yáàdí àgbá wí wọn ní sàjẹ́ aṣọ wọn tá a fẹ́ sọ ìyẹn ni pé gbogbo abáṣe wà àmọ́jọ́ orí wa bí mi ṣe fún amúfàmì mo mọ́jọ́ orí mi o mẹ́yìn ọ̀tí ẹ̀mọ́jọ́ orí tèmi mi fún amúfàmì mo mọ́jọ́ orí mi ṣáwárí bàbá wí àákú o báàdẹ̀ wí ọ̀hún là ń lọ tíírítí ṣe bó ní ohun tí gbogbo wa tó bá sí pé ọ̀dàlẹ̀ ènìyàn wà nílùú yìí ó níbi làjọ fẹ́ lu kò sí pé ẹ pẹ́pẹ́ so ìgbésẹ̀ bẹ́ẹ̀ la fẹ́ gbé àwa débìlì ni ẹ wá yà sọ̀tún ẹ wá yà sọ̀sì ṣé bí gbogbo àwọn ọ̀rọ̀ ta máa ń ṣèpàdé nínú ìlú oyin lálá ṣé gbogbo àṣẹ mọ̀ rè. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nílùú wọn wà á mú àwọn kálá gbé àwọn mọ́lẹ̀ tíírítí ọ̀pọ̀lọpọ̀ mi àmú ẹ̀ á lọ tọ́jú ẹ̀ ṣọ́ọ́ṣọ́ ẹ wo bí ẹ má yẹ kí pa ọ̀tàn yẹn o bẹ́ẹ̀ bá lọ tọrọ lẹ bẹ́ẹ̀ bá lè sọ èmi fáwọn fáwọn tẹ ń wò yìí màá sọ kò sí nǹkan tẹ nìkan fẹẹ fi mí ṣe. mo jẹ́rìí ẹ. jẹ́ngbọ́n ẹ jẹ́ àná ojú abẹ́ ń kọ́ ká mọ̀ bí tá à ń lọ. ìwọ náà gbọ́n tó ń fetí ara rẹ sọ ah, ah. ṣé kò tó torí pé kọ́mọ kì mọ́lé ni gbogbo olórí bó ti rí ẹ wá ní kọ́mọ bọ̀ wá pàdé ẹ wo ẹ jẹ́ sọnù ká tó mọ̀ sọnù torí tá a bá sọnù ká tó sọnù kò ní í dáa ah, nílùú tó lọ́ba tó ní jòlè kábíyèsí wa sì ń gbọ́ pẹ̀lú ń dàrú kò wá nǹkan kan ṣe sí ẹ̀yin tá a wá fi ṣe olórí wa náà ẹ fi ọ̀rọ̀ yìí kẹfì táwọn òjòyè létí ẹ wá ní ká mọ ọ̀bùn wá pàdé. Ah, àti wípé bí wọ́n bá tiẹ̀ sọ gan-an kí ni nǹkan tí wọ́n ń ṣe sí kí ni nǹkan tí wọ́n ń ṣe sí. Ah, ah, àbí rọ̀rọ̀ ni wọ́n sọ lẹ́nu yìí ṣèbí ẹ̀tọ́ wọn ni pé kọ́ mójútó wọn lu yìí àbí kílẹ̀ ni mo sọ. orísọ eh, orísọ orísọ bẹ́ẹ̀ ni orísọ. ẹ eh, ó tó tó tó tó ẹ̀yin ọ̀dọ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú ìlú yìí jẹ́ kó dùn má wà náà nù ṣó wàá dáa eh, kí má jèsín kó máa tọ́jú àgbàlagbà rọrùn eh, nígbà tá a bá sì wí sí wọn ní eh, àwọn kan ọmọjọ orí àwọn àwọn kan ò ṣe gbá nígbà ó jẹ́ pé à ń lọlé lọ sùn jẹ́ amẹ́ni ń sùn ta ṣe rí lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ gangan torí bẹ́ẹ̀ náà ni olórí ọ̀dọ́ ṣe rìnrìn àjò mo sì fi dá yín lójú pé torí olórí ọ̀dọ́ ò bá fi dé á wá nǹkan ṣe sí àti pé a lè ṣe nǹkan kan lẹ́yìn olórí ọ̀dọ́ o tó lórí ọ̀dọ́ bá dé á wá nǹkan ṣe sí mo fẹ́ kẹ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ fi yèdè nú ẹ jọ. káyà wá nǹkan ṣe sí ló dà o káyà wá nǹkan ṣe sọ́wọ́ tó wà nílẹ̀ ló dà o àti máa bá lọ báyìí o. ẹ wo ẹ wo ẹ wo bó bá wọn kọ́ wà kọ́kọ́ ṣe sí tó bá wọn kọ́ wà kọ́kọ́ ṣe sí kò kàn mí o wọn lé lóyè ọ̀dọ́ lọ́bì bó bá wọn bá bá rú rẹ kọ́ sọ rẹ. ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kan yín pátápátá ní gbákejì olórí ọ̀dọ́ yín tètè tó mi létí wọ́n fi ń dá yín lójú báyìí pé bó ti sọ fún mi o kábíyèsí ti gbọ́nù ẹ gbádùn mi tó bí ṣe ń pò ń bí ààfin lèmi náà lọ ìwọ́n ó sọ gbogbo ẹ̀mú kábíyèsí mo á jẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ẹ̀ pátá làá wà nǹkan ṣe sí kí ẹ ti gbọ́ ẹ mọ́jà mọ́ ẹ mọ́jà o torí ìwà tẹ́ ẹ wù ẹ wù wọ ọlọ́gbọ́n ni ẹ wù ẹ tán bí ń léere tóun náà wá túnra rẹ̀ bí ẹ gbọ́ kánìlú mi ni wọ́n ti káàké káàdá yọ̀bẹ wá káwa máa fin àmọ́ ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ tí ẹ dàgbà yóò dà fún yín ẹ ẹ ràjẹ́ jẹun o Yorùbá bọ̀ wọ́n ní òkùnkùn làgàgbọ́nù gidi ẹkún ajé ni wọ́n sun gbogbo ẹ̀ ràjẹ́ jẹun kí ni kan tún wà wọ́n pè ní àbámọ̀ wọ́n ní àbámọ̀ ńlá wo àbámọ̀ adífáfóòrì tó lóun fẹ́ lọ bóòrùn jà ẹ̀ ráyò yìí bí ti ń yọ ẹ̀ ní yọ bí ó rà ẹ̀ náà ló dífá fún ológbò òun àtẹ̀kúté tẹ̀kúté yarí bò fẹ́ lọ bó jà ẹ̀ ní kí ló ṣẹlẹ̀ sí ológbò já tú ẹtù ẹ bẹ́ẹ̀ ni ẹ̀ ní já tú ẹtù ẹ̀ ní ṣubú dànù o ṣe lẹ́yìn ọkùnrin ẹ̀ ṣọba yóò mọ̀ jẹ́ kó déédéé o o ẹ̀fọ́ mọ̀ lọ́lé nírọ̀wọ́rọ̀sẹ̀ ṣe ti kógi wọ́n ti yọgi wọ́n ti yàjà yọ̀bọ̀ wọn kó wa máa wọ́n ti kó wa káwa máa fin. ẹ kú ọmọ ṣe orí ilẹ̀ yóò gbẹ̀yìn gbogbo ilẹ̀ ìràgé jẹun ṣé mo dúpẹ́. dọ́ba rí mi ìwọ ẹ̀sìn dẹ̀pẹ́ gbogbo ṣàkúnlẹ̀ yín náà lẹ́wọ̀ ìwọ nìkan lọ́kùnrin tó tọ́ sí ń bẹ kò sọ́kùnrin mi ń bẹ ìwọ lọ́dẹ. ìyá wa mo ti sọ fún un ṣe lè rú bà mo sọ fún pé òun ló bá tọ́sán òun ní ìyẹn kó jọba ẹ̀ òun ló jẹ́ kí n mú wá pé ká rí yín torí mo mọ̀ pé tá a bá ti rí yín ìgbẹ́yìn àgbà náà lẹ́ni ẹni tí òrógùn àníyàn kì í bá wọn jáyán. òótọ́ ni bó ti sọnù. bó ṣe rí nù bẹ́ẹ̀ni ò bá lọ́gùn àrìnyà kò gbọ́dọ̀ jáyán àmọ́ bí ìtì ẹ̀kọ́ ìwọ ti láwa lẹ́yìn rẹ dandan ni fún ọ ọjà yẹn kì í ṣayé nìkan ọjà kìnìún ìwọ ló tọ́ sí èmi wà lẹ́yìn rẹ digbí báwo kì í nìkan èmi nìkan kọ́ o àwọn ìyá mi ọ̀pá kálàkálà gógó dẹ́ àdìmọ̀jẹ nǹkan tó léwu ìyá mi tí ẹ̀jẹ̀ rẹ tẹ́lẹ̀ tó wà mí ọ̀yá mi àdìgẹ́ni àrìngẹ́ni àrìngẹ́nigẹ́ni ìwájà wọ́n bẹ lẹ́yìn rẹ ó fọ́ tí ọ̀ lẹ́yìn gbígbẹ́ kẹ́ ṣe fọ́ tí lé gbígbà láàmú ṣe fọ́ tẹ̀lé wáyé pàdàgẹ́ ọtí jọba kábíyèsí ó kábíyèsí ó kábíyèsí ó wọ́n lọ jẹ́ dẹ́dẹ́ dáìdán ó yà ti gbọ́ kó mi ti jọba yìí ó ti gé ẹ̀dìgẹ̀wá iná ìwé iná ìwé ògbàgbà àdìgẹ̀ kòsí. kádé ó kí bàtò ó pẹ́ lẹ́sẹ̀ káàsì ó pẹ́ lẹ́nu kan rìn kése kábíyèsí èmi ló wá dé tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tí rònú sì wàá fẹ́ sórí àgbà yín kò dò kí lẹ̀ ń rò ó. ṣé ohun tó ń bẹ́nu lù yìí ó ní òtóró ni àbópò rẹ́gbọ́n mi bó ti yẹ ọ̀nà sí gbogbo òlú tó ń ṣèlú bó ṣe wù ú àbí. kúkú mọ kò sì tẹ́lẹ̀ tó sókùnkùn sí mi ń bẹ̀ àmọ́ kábíyèsí ah, ẹ mọ̀ tún rárò padà sẹ́yìn mọ́ ẹ ẹ mọ ráàrò padà sẹ́yìn àwọn tó tẹ̀lú ìdó àwọn tó jẹ́ kẹ́ ẹ tó jẹ elédùn àójì àborí ogun ti ń bẹ ńlẹ̀ yìí. àjàlá ta ń nà mi bẹ́yìn náà ni mo sì dábọ̀ ètò àbí ẹ̀yin kọ́ lẹ́ni mọ̀ sùn wájú ẹ̀ ń bọ̀ lẹ́yìn mi ọ̀rọ̀ rẹ o. ẹ̀yin náà mọ̀ tún dá mi lẹ́bi ẹ̀ tí wọ́n fẹ́ mọ̀ dá mi lẹ́bi ní bàbí ó ti lè dáná lèmi náà ń ṣe o kábíyèsí ẹyin náà mo tún dá ni ní ẹ mọ ronú ẹ ti ronú nísìn. ọba tó jẹ tìlù rojú hmm. orúkọ ò ní parun hmm. èyí tó jẹ tìlù tún dàrú orúkọ ò lè parun hmm? àbó mọ̀ pé ogun tá a bá ṣe ọ̀rọ̀ ọ̀tàn lọ́jọ́ ọ̀la ni. ó yé mi kò sílẹ̀ tí ò yé mi ń bẹ àmọ́ ẹ mọ́ fìrònú ìkẹ́ fi wá dá nǹkan ságọ́ ara yín nǹkan tí ń sẹ̀mí náà nù á borí ogun <laughs> ó di dandan ká borí ogun nígbà àwọn tó jẹ síwájú yìí ìlú ò bàjẹ́ ìlú ò nítorí tẹ́yìn náà bàjẹ́ kábíyèsí ẹ wá lọ́nu lékè lọ rèé jẹun gbogbo oúnjẹ la gbé kalẹ̀ tẹ́ ẹ jẹ yìí ẹ dẹ́kun ẹ wá jẹun ẹ wá lọ́nu lékè lọ rèé jẹun. létí ó kéré nù kan tó lódùmarè lè ṣe bẹ́ẹ̀ ni mo sọ. ẹni tó ń ṣẹlẹ̀ ní pé ẹni sàgbọ́n bá tó bí ẹ̀wọ̀n lè rí kò lè má bọ́ bá kó so sílẹ̀bàsì kan lé báyìí ilé àjò ni máa ń jà àbáyá báyìí. àwa tí a mọ báyìí ló ṣe ń dà láàmú sí láwọn bó ṣe lé sí i bẹ́ẹ̀ ṣe ń wò mí olóyè ọ̀tún ni mí lùlù tó bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ báyìí mi a máa múlẹ̀kẹ̀ máa ju àpò elélẹ́sẹ̀ tu. olóyè ọ̀tún níjọ mo sáré àsájá bàtà lẹ́sẹ̀ ńkọ́ ṣé bí wọ́n é. ẹ wo ẹ kòkòrò pẹ́pẹ́pẹ́ bá náà lù wá láǹtakùn lè dẹ́rù báyìí bọ́ bá sọ̀rọ̀ ẹ̀dí kanra dẹ́gbẹ́ kí ni ọ̀fà jàǹdàkú ṣe. ẹ wo ẹ lọ rèé fọkàn kábíyèsí ìlú yín balẹ̀ ẹni láàrin òní sọ́túnla tí wọ́n gbọ́ wípé ajílété ti fọwọ́ okùn lélẹ̀ wọ́n pa àwọn òwú tegbòtegbò èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹran ni mò ń fọwọ́ sọ kì í ṣẹ́gun. èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ lọ rèé fọkàn kábíyèsí balẹ̀. tó bá wá kú tán òkú ẹ̀ á sùn ni àbájú sódò bàbá àmọ́ wọ́n tuntun kó àkìrí àbà. ẹ farabalẹ̀ iṣẹ́ tí ń bá ara yín sí kábíyèsí ni ẹ jẹ́ o bí èèyàn bá pe jò èèyàn pa torótoró ni hmm. torí bá a bá fìbínú bẹ́ẹ̀ jò méjì nínú kíkan ó kú kíkan yòókù ọmọ jò wèrè kọ́mọ lọ rèé mọ́ sọ̀rọ̀ bí agbọ́n ẹ dá mi dá àrà tó bá wù mí nìyẹn dá n ó pa tìrantìran n ó wù tebùtebù. owó tó tó tú odidi ìlú kan lẹ gbé fún mi nítorí ẹyọ èèyàn kan ẹ máa lọ. ẹ ṣe o. owó wa tó ẹ máa lọ owó tó yẹ kó dídì ìlú wá. ojú ohun ọmọ yẹ ohun tó ẹdùn náà èèyàn kan oṣù náà ní la ìṣẹ́jú mélòó gan odidi ìlú. <laughs> baálé mi ọ̀ sì ṣàánú mi tán wá ní ọwá lọ kógun jají lété tíwọ náà sì mọrú èèyàn tí ṣe pé bí ṣe ń pa gíga bẹ́ẹ̀ ni ń pa kúkúrú aláfíà díẹ̀ ta mọ̀ nínú ìlú yìí torí pé kò mọ̀ tí ìwọ̀lú wa mọ̀ ni mo fẹ́ lédùn àbíọ́ o mọ̀ sọ́ndọ̀pọ̀ ọ̀sán gan. ẹ panu rẹ mọ ẹ rí aya jagunjagun náà rèé ní ìwọ jẹ́ pé gbogbo ń tà fún ọkọ ọmọ jẹ ṣé nítorí kọlọ rẹ̀ máa fi dẹ̀gbẹ́ ni torí ogun ni mo ṣe fi ọ báwo ogun pẹ́pẹ́pẹ́ bá dé ńgbà tí mo bá sun ọ́ tó o bá dènà tán ìwọ lọ́lọ́ rè máa fàyà dígun òun àjàṣẹ́tẹ̀ ló sì máa jà kápẹ́ tí mo ti sì ọ́ tó ti jiná ni ooru èèyàn kan ajílété ìwọ ni wọ́n fi di ẹjọ́ lọ́rẹ̀ẹ́ wà kó ńjọ́ tí wọ́n fi ọ mo ti ṣàlàyé fún ọ o àbọ̀ gbọ́ àjàwẹ̀yìn ńlọ́mẹ̀sọ̀ wù mí ogun ojoojúmọ́ ló múlé bàbá wá sún gbogbo obìnrin lọ ìṣe ogun jíjà níṣẹ́ tí mo yàn láàyò. ọgbọ́n wọn lọ rí wọn bọ́ ọ èjì ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ ah! ti ṣe é ṣe tiẹ̀ yìí ọ̀nà bàbá yìí ò ṣe bẹ́ẹ̀ rí ìgbà tí ní àyájú tó lóyin tó mú gbọ́ngbọ́n lọ ní àpè ọ̀wá jẹ ìbáṣepẹ̀lẹ̀ ayé ń polúkú mu ṣùgbà wọ́n dé ara ò ní rọ̀ wọ́n náà èyí ti jẹ́ téèyàn bá wà fa nǹkan tí ìṣe tẹni èyí ẹ̀dùn lẹ̀ ni etí mi wá kún gbòòrò ọ̀wọ́ ń pa kúrúkúrò ń pa gógùn ọ̀dà gbòòrò òru ọ̀dà gbogbo ilé ayé ẹrú gùdùgùdù nílùú bàbá rẹ orí rẹ mọ̀ ní ìsọ̀lẹ̀ àbọ̀ ọ̀mọ̀ ni pọ̀dọ̀fin náà rí ọ̀pá fún apàrọ̀ náà rẹ kí ni ìsìn ọ kí ni gùn ọ láyà kí ni tó lè bí ọdún tó bá tọ́ọ̀sì rántí pé bàbá rẹ ò ṣerú ẹ̀yìn atɔ isɔma yi nti bɔ kɔlɔsi rɛ faba o faba o mɛdɛ yi atɔmi faba o kiri dunta se yi o mɔ kɔlɔsi nu. ṣé òun tẹ́ fẹ́ sọ kù bẹ́ẹ̀ ni ṣé òun tẹ́ fẹ́ sọ kù. déwùmí adílẹ̀tẹ̀. mo ń da yín lóhùn. ọmọ wa jẹ́ ẹni tó wa ọmọ ẹni tó ń bá a sọ̀rọ̀ èmi ajílọ̀ tútù tí ń tún rọ̀ gbígbóná èmi jẹ́ wọ̀ ṣùṣùṣùṣù tí wọ́n fi mí jẹ ìyálóde àdàpè àjẹ́ tó ń pè ní ìyálóde wọn ò lè dà pé èmi ẹyẹ fẹ́fẹ́ èmi ẹyẹ fẹ́fẹ́ káì ó yà wọ sí ọ ọ̀gíní tó fara pé yìí ni ẹyẹ ṣẹ̀ṣẹ̀ mi fẹ́rẹ̀ jẹ́rọ àgbà ni mo sì ń kìlọ̀ fún ọ àwọn bàbá bàbá bàbá bàbá rẹ tó gorí oyè àwọn tó dáa ni tí wọ́n wá lọ́ọ̀ ní gbọ́ tó ẹlẹ́ẹ̀ni gbà wò mí dáadáa àwọn obìnrin tó ṣe lọ́dọ̀ àná tí ṣerú tó ṣe lọ́dọ̀ àná àtùpà ọlọ́dún mẹ́rìndínlógún tí wọ́n tàn ó fọ́ yánmọ́yánmọ́ iná wọn kú fẹ́ẹ́fẹ́ ni wọn sì rí bọ́ọ̀rù rẹ̀ mọ́ fàbọ̀ mẹ́gbẹ̀mbínú fàbọ̀. ó torí ìyá ẹ̀yin aráàlú yìí ti tọ̀pá bọlé oyin mi ó sì di dandan kóyìn mi ó ta yín wá wá wá bẹ́ẹ̀ mo wí fún yín. ìwọ ti ṣíjú wọjú ẹ̀gùn láì ṣàwẹ́yẹ káì ọ̀ní ṣe bẹ́ẹ̀ mọ́ wá wò ọ̀pá dẹ́ẹ̀tì wọlé oyin kàn fi ń tara ayé níbi ìṣe ìṣọ́ lọ́wọ́lọ́wọ́ kàn fi ń tara àdúgbò tá a fi tara àgbòrò àti wọ àtàwọn ẹgbẹ́ rẹ ó ṣe tán tí ó ta ẹ̀ pa káì bí bàtà bá ti rọ́ lárọ̀ jù ó ṣe tán tí ó yà ó dá mọ̀ ní. ẹbí àfihàn tó máa bára rẹ ṣẹ̀ṣẹ̀ fún ajé àgbà ìyá rẹ kìí tẹyàn bá wojú mi iná bẹyàn bá wojú mi ọrùn èmi tí mo bínú títí mo mọkùnta akọmọ làbára mi lórí mo sì kú káì ó ṣe tán tó kù ó ṣe tán pé mọ́ kó jíire ló kó lé bó má fìrìmọ̀ jẹ́ kó jíire nísàlẹ̀. bẹ́ẹ̀mí ajílẹ̀ tẹ́ bá ti jíire àbúṣebùṣe o ẹ èso ọ̀dàrà onílé orin oríta ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹn ń ṣẹ̀jẹ̀ o ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. ògùn o ògùn lákàáyé òsì mọ́lẹ̀ òlómi lẹ́fẹ̀jẹ̀wẹ̀ òláṣọ lẹ́fìmọ̀ kí mọ̀ kó rá ẹ ṣé mo dúpẹ́ o ojúmọ́ rẹ tó túmọ̀ mi lẹ́nu ẹ̀yin aráàlú Oyinlọ́lá ẹ tún ṣàgbákò ẹ tún ṣorí burúkú. <laughs> ajílété dùdú rẹ ńlá tájú o sọmọ pé bá a bá sọkò sọjà àtàbárà alẹ àtàbárà oko àtàbẹrù ọ̀nà pàápàá. ajílété inú rògbòdìyàn yìí lọ pa ẹ̀gbọ́n mi sí. ajílété o ò ṣe sọ́ra ìwà ìbàjẹ́ yìí ní hùwù kan tẹ́. <laughs> mo rè bórí yín burú sẹ́ẹ̀sì èrè mọ́ tilẹ̀. ajílẹ́tẹ̀. mo rò pé orí yín burú. dákun kọjú sí mi kó olórí mi burú. orí yín burú ìyá. ajílẹ́tẹ̀ ajílẹ́tẹ̀ nípa ẹlẹ́yìn tó fẹ́ fi gẹ̀gẹ̀ ló bí mi ló bí mi. ìwọ pé mo pa ọmọ ẹ̀gbọ́n rẹ̀ láì tí mọ̀ pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí gan èmi ajílété ní ìfìyín lanu èmi ti sáwọ́ kọjá bẹ́ẹ̀ ṣe lérò ẹ̀yin tó ṣe pé mo ti mọ̀ pé ẹ̀mọ́jú kẹ̀jẹ̀jẹ̀ lọ kẹ̀mẹ̀jẹ̀ kẹ̀jẹ̀jẹ̀ kù jẹ́ rádaràdà òsì ẹ kẹ́rì ibú lọ. kí ni. ẹ̀yin ẹ kéré ẹbí tí lẹ́mìí èmi tí mo súré súré mo súré wọn gbọ́dọ̀ kí n lè kọ́ fápẹ́ nì mo rìn jìnnà jìnnà kí n tó mo dùn dà mo jìyà jìyà jìyà kí n tó dáwó kí n má bàa dọ̀gbẹ̀rẹ̀ láàrin àwọn arọwé bẹ́ẹ̀ mi tó kù ni kò síkú tó pàgbà táà ní bá polórí rẹ̀ bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kẹ́ wá jẹ́ mi àgọ́ àlàfọ́mọ olódò ayé tóbi títí ayé olópin awòràwò lè tọpasẹ̀ oorun alágbẹ̀dì ọgbọ̀n ọ̀rọ̀ gúdúgúdú ẹyẹ bá tóbi títí ẹyẹ ńlá máa pakú jẹ ẹyin lè dìdì èdìdì ẹyẹ o ẹyin èdìdì tí sẹ́nu abẹ jẹ́jẹ́ ẹyin olóńlá tẹ̀ mú jẹ ẹyin dà. ṣẹ́ wá. odidi mọ̀ǹdẹ̀ wá. ẹyẹ olókun abìyẹ́ bàgẹ̀ bàgẹ̀. ẹ ṣeun èmi ni mo pè yín o ẹyin lẹ sáwọ́ fún ilé alára ilé alára kún ẹ sáwọ́ fún ajẹ́rò obì ẹlẹ́wẹ̀ obì ẹ̀yin náà lẹ sáwọ́ fún fi jẹ ti lu àga ni mo wá rí o nítorí mo ṣe ẹ tiẹ̀ dákun mo ti ń gbúrú ẹ̀ lókèrè ń ọmọ yẹn tó sú ń mo sì fẹ́ mọ̀ ẹ mọ̀ pé sí ogun jíjà níṣẹ́ ìran bàbá mi ni mo sì yàn láàyò kékeré mo ti mórí ajagunjẹ wálé ayé mo fẹ́ lọ rẹ kojú ẹ̀ mo fẹ́ kọ́ mọ̀ wípé ìtàkùn tọ́tọ́ pé òtẹ́ rí dádúró mo dágbójó mo dá orí omi mo dágbó jẹ̀gbọ̀n mo dá bèbí odò mo fẹ́ lọ rẹ yí di lọ́rùn ni mo sọ mo fẹ́ pa báyìí wọn ké gbogbo ẹ̀ka ẹ̀ mo ve lọrọ ehu segbo segbo haa olori ibu onye n pebe taloluwe ebi emi odegbode wee ma o dee bi ija mọ dekụn ma pe loku titi mo david ma de dee torotoro ọma ji foro n'ogun ma o veghị si leyin ni ajana ajana oro wa. yọ funwa oro ka wa. o si feto fún ìdí èyí a ó tì ọ́ lẹ́yìn kódà a ti tẹ́lẹ̀ bẹ̀dì ọ́ bẹ́ẹ̀ni a tẹ́lẹ̀ bẹ̀dì ọ́ kó tó dé. ẹ ṣe o ẹ ṣe o ìyá kéré mọ òun o ìyá kéré mọ òun mi ìyá kéré mọ òun o ìyá kéré mọ òun mi gbogbo ẹlẹ́yẹ gbogbo ẹlẹ́yẹ mo ti bámu lẹ o ìyá kéré mọ òun mi. pawó ẹ sì fèrè jùlọ mi ayé òní gbòòrò olúwa mi ẹ wò ó kábíyèsí ẹ dákun ọ̀rọ̀ lúta ti ń ṣàlàyé fún yín ní gbogbo ìgbà yóò mọ̀ ń peléke sí mọ̀ ni ah bàbá inú àwọn aráàlú ò dùn o inú pàyín keke inú wàhálà ńlá àwọn aráàlú wà lójú wọn bí ẹni pàwọ́ olóyè sì dákẹ́ lọ́dọ̀ ọba ni ṣé mọ̀ pàwọn aláṣún aráàlú pẹ́kípẹ́kí. Pẹ́kí ntójú wa rílùú ọ̀dà kò sì sẹ́lẹ́yìn ẹ̀gbọ́n yín olúwa mi adéwùmí ajílété bọ́kùnrin bá pàdé rẹ̀ lójú ọ̀nà yóò fi kú ṣe fàjẹ́ ni bóbìnrin pàdé rẹ̀ lójú ọ̀nà yóò fi kú ṣe fàjẹ́ ni gbogbo àwọn ọmọ ìwé wa lọ ti fẹ́ ẹ kú tán kábíyèsí ẹ mọ̀mọ̀ fọwọ́ ẹ mọ̀mọ̀ wọ̀rọ̀ ìrànmọ́ torí àmọ́ ń pọ̀rọ̀ yín lọ́wọ́ lówó ọmọ ńlárọ̀ nú ọ ọ ńlárọ̀ nú olúwa mi. ọmọdé kan sọ ìdílé ọba lẹ́nu ẹ̀gbọ́n yín ti fẹ́ pàlúrú o olúwa mi ẹ gbọ́rọ̀ yíro ah, kò jù bẹ́ẹ̀ lọ kẹ pé olúwa mi o. kábíyèsí o kájí ó pẹ́ lórí o kí bàtò pẹ́ lẹ́sẹ̀ ọ̀pá tẹ́ fi ń kó wájú ò ní yín lọ́wọ́ nítorí àwọn àgbàbọ̀ wọn ní apá kì í ṣẹ́ mápó lọ́wọ́ wọn ní àjà kì í jìmọ̀ olóko lẹ́sẹ̀ iye olóòṣà ò ní fi òyì ọwọ́ ẹ̀ lu ọmọ pa ẹ wo kábíyèsí ìlú ti pọ̀ olúkúrú musu ẹ wo. <laughs> olóyè tí ò bá tó lóyè láàrin ìlú kò lè fọ́ gbàgede kó lóun orin o bó bá ilé pàdé ajílété ẹ̀gbọ́n yín àyè <laughs> òbí kú ṣe bàjẹ́ ni o ẹ má wàá sọ pé àwọn aráàlú. Ah, mo pàdé rẹ lọ́jọ́ kan tí mo ní pọ́n bàbá fẹ́ dé mí bàrà tí mo ní kí yàrá ìṣe mo yọ̀ ṣubú ẹ̀rí gan ló gan kú sí ọmọ ìpín mo ti kú kú ojú ra. àrà ń tà wínú ẹ wo kábíyèsí kábíyèsí ẹ wò ó <laughs> bí ìmọ̀ràn tèmi kí n balógun wà fún

mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yìí nítorí báyìí wọ́n ní etí báyìí ní sonígbọ̀wọ́ orí àtàpà kò ní sonígbọ̀wọ́ ẹsẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yìí o nítorí pé yóò bá sẹ́yìn gan-an èmi náà ti fẹ̀yìn fẹ̀yìn àmọ́ mo dúpẹ́ àmọ́ ẹ gbọ́ mi <laughs> àṣẹ lọ bá pa ọba òkì dàbà ẹ wò ó tó gẹ́. bàtà kì dẹrùn bẹ́ẹ̀ ni àṣẹ ló bá pa ọba kì dábàá. Hmm, kábíyèsí olúwa mi. àwọn gan mọ̀ pé mo ṣe sùúrù tó lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi èmi ọmọ adégoróyè ọmọ ọládẹjọ bí tó dúró gbangba tó sá wọn nírin. kábíyèsí olúwa mi o. mo fi ń dá yín lójú. níwòyí ọ̀la. ẹ gbélé gbọ́. kábíyèsí olúwa kábíyèsí o kábíyèsí o. bàbá o bàbá. ń wo hàn hàn báyìí ẹ dà kálẹ̀. Ah, ibi ni wọ́n jùlọ kan wọ́n jùlọ fún apẹ́ká dúró. ibi ni nígbà mo ti rí igi ọ̀gẹ̀dẹ̀ yìí ibi ni àwa ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ẹ dákun àjèjì ńlá nínú lóyún. kí ló ṣẹlẹ̀. ẹ ṣe bàbá awọ láti lóyún ra ni. bẹ́ẹ̀ni. ìyá kan ló ń jẹ́wọ́ ẹ̀gbẹ́ tí ń gùn wá tipẹ́tipẹ́ a ní obìnrin kan mi ń jẹ́ ajílété ó ti wá wẹ́ sọ èdè kódà ó ti wá di ọlọ báyìí ó ti sọ àwọn ó ti sọ àdè pọ̀ nǹkan pa jẹ pọ̀ ń fi sẹ́nu ni ń pa jẹ pọ̀ ń fi sẹ́nu ni á fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ jù bàbá ẹ wá ràn án lọ́wọ́ ẹ wá gbọ́n án lọ́wọ́ agilé ti torí ọlọ́run táwa rí fún bàbá ìjọ. ọkùnrin ló ń tọ̀ wọn àkójọ. obìnrin ni bàbá. ìkílẹ̀ wa fẹ́ gan. ẹ sí bàbá kò ní bàjẹ́ fún yín. a pa ni kẹ́ bá a pa torí pé ọmọ táwọn wí ilé ó lé ó kọjá bẹ́ẹ̀. ẹ dákun ẹ ṣàánú wa ẹ ẹ bẹ̀yìn ẹ ṣàánú wa ẹ bá wa pa. kéèyàn kú náà lẹ mú kókó kó bí iná ni ó bẹ́ẹ̀ ni kódà kó ṣe àrọ̀nì lọ́bì àrọ̀nì tó ṣe bá bó oògùn àwa tá a parí kan lọ́wọ́ ọ̀nà yìí lówó. Ah, ah. àwù àwa náà ti mọ̀ pé <laughs> ẹni tí ó bẹ̀yẹ̀ ń sí ogun yóò mọ̀ ó lọ́wọ́ ibẹ̀ polóyè ni mí ọ̀tún mọ jẹ́nu lu wa tẹ́ ń wo ọ̀tún mọ jẹ́ olóyè ọ̀tún ni mí ní tẹ́ ń wo ọjọ́ mu rèé ọ̀ya gbé jáde gbé jáde gbé jáde ṣe <clears throat> bàbá bàbá wọn rèé. ẹtì ẹtì múra lọ tẹ́lẹ̀. alo ń lé ní wa ìsàgbó. Ah, ó ti kú. ṣé pé á délé bó ẹ ni. nígbà tí yóò bá yìí tójọ́ mẹ́ta ẹ má rí sòkú rẹ̀. ẹ ṣe ẹ ẹ dákun bàbá ẹ má bínú fún fẹ́ bèrè ọ̀kan lọ́yìn tó bá wá kú tán báyìí ẹ dákun ṣé ká sin òkú ẹ̀ sínú ìlú ni àbí tídò àbí ká àbí bò ní àti sòkú ẹ̀. ẹ dáná sun àbí ẹ dín jẹ. ọ̀tún à ń wíru à ń wíru àní kéèyàn ó ti kú ọdún ìgbóni kan kan pẹ̀lú kan ṣe sí. wà á lágbára wọn lè a lè sí pàkédo wa lè kó má kó má dàbí pé a sọ sílùú adàkúfà àwa tá à ń sọ̀rọ̀ anílà káyé olóyè lè mi. bàbá ẹ má ẹ má bínú ọ̀rọ̀ tèmi ni ẹ gbọ́ o ṣé a sin ni àbí ká àbí àbí àjù odò. irú wọn bá kú èèyàn máa ń fi ẹsẹ̀ bu ni ẹ ṣe hà tán èbó sì kéèyàn ni wọn bá ti kú ẹ̀rí pé ẹ̀sùn kó jóná gbúrúgbúrú ọ̀tán. ọ̀tá ẹ ṣe ẹ gbọ́ ẹ ṣe ẹ káàbọ̀ ẹ ṣe ẹ káàbọ̀ ẹ ṣe bá tó tẹ́ ẹ bá fẹ́ pọ̀ bá mo wà lé. ṣé àgbẹ̀ wò àwọn bíi ti ọ̀dà kan lẹ̀ olórí òun dà irú àgbàlagbà báyà máa rìn ẹ̀kọ́ rí rẹ̀ mẹ́ta ọbọ̀ ọ̀tẹ́ mọ̀ ìwọ̀ pẹ̀ mọ́yẹ̀ ọ̀tẹ́ mọ̀ ìwọ̀ pẹ̀ mọ́yẹ̀. omi lókun borí afárá nítorí àìsàn òkùnkùn sọ́run adébáfọ àtàǹpà koríkorí jọ wọn pa èyí ayédègbé ẹ̀yin lẹ pé ìjọ bọ́ńbọ́ńbá wálé ayé ọjọ́ náà sẹ̀pẹ̀nà bò lọ́rọ̀ àgbòpalẹ̀ fúyàgbá yìí gbé torí ajílété ni o bẹ́ẹ̀ ni ó ti wá kọyín ayé báyìí kọ́ lọ́ọ́ rí gbọ́bẹ̀ lálejò ọ̀run. bọ́kán bá yọ abọ́ náà wá ànàmú tọ̀gà bá a bá bẹ́jọ lórí àjòwèrè níjù pé ilẹ̀ peter kò bá já ọwọ́ ò lè tọ̀kẹ́rẹ̀. ajílété. èmi ni kéèyàn bá ń bẹ ní òòlẹ̀. bí n bá fẹ́ lọ bá yín lọ rè bá ń bẹ̀ bẹ́ẹ̀ ni mo dé tọ̀ lónìí. ọ̀dà bó o ṣe wọlé ti kú òní ni wọ́n ju orílẹ̀ báyìí òní délé wọ́n fojú rẹ̀ tú ọ̀nà òní dọ́nà ó tì á igbó korokò bọ́ korokò tó ọ̀dẹ̀ ní akọlẹ̀ bò èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. èmi kí ló ṣe ọmọdé èsì ni ọ̀láyà kẹbọjẹ àgbèsíná pẹ̀lú ọ̀ní ọ̀rọ̀ ọláyà ni ọ̀láyà kẹbọjẹ bó o bá láyà kẹbọjẹ ọ̀láyà ìṣọ̀dára èmi tí mo wọlé tọ̀ lẹ́nu lẹ́nu ní ìgbẹ́mí rẹ̀ bẹ́ẹ̀ mo wí fún un. wá wò mí wò ìwọ wọn ní bá kùkù àjà lọ́rùn bá kọ kùkù rẹ̀ rẹ̀ ó gbolẹ̀ adébábù olú èéfín ẹ̀jẹ̀mu ní gbó eruku bẹ́ẹ̀ ni wọ́n sọ ọkọ níyà wọn bẹ́jẹ̀ lébè gbogbo ara gúdúgúdú fi dúró gún ẹ̀mí rẹ̀ òde òní ni wọ́n gbẹ̀mí lọ́rùn ẹ̀. bẹ́ẹ̀ ni olówó tú ọ ìwọ àtàwọn òwò èmi rò sínú ẹgbẹ́ débi táwọn ọgbọ̀rọ̀ bẹ nígbà ha ọmọ bẹ́ẹ̀ ni mo wí obìnrin tí o àrùn òwò ọjà obìnrin bìnrin ló bí ọlọsẹ̀ yìí tán irin dákolo irin tẹ̀kolo irin lẹ́bẹ́lẹ́bẹ́ bí òjì ẹlẹ́bẹ̀ nìyá àgbà àgbà ni bàbá ògùn jẹ́ àgbà ló kí gba gbogbo tí bẹ́lá rẹ̀ ó yá. wẹ́ẹ́nu sọ́hún èjì wẹ́rẹ́wẹ́rẹ́ yìí rọ ẹgbẹ́ láòdùn àràwà àrọ̀ wọn ògbé kan olódùmarè pàjùbẹ̀ pálẹ̀ ẹgbẹ́ ọjọ́ àkàrà bá wọnú epo lálẹ́ ọjà ariwo sù sùsùsù nílé ọ̀tá mi ariwo sù ọ̀yà ìgbẹ́kùn lẹ́nu ẹ̀. ọ̀rọ̀ mi là gbọ́. onígangan níwájú ọmọ yìí pé <laughs> ijó ojú ọwọ́ àtòjú bá fojú bá ojú ọ̀nà lẹ́wọ̀ ojú báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ èmi ni èmi tí mo torí kí ilẹ̀ lóró ní tí mo gbọ́rọ̀ mi tí mo tún faṣọ òró bora mo fẹ́ kówó lẹ̀ lónìí lọ́wọ́ yìí. wọ́n fi yí ọ wípé oró lóró oògùn lóògùn mo dé torótoró náà ní èmi ọmọ ajíporó gbàrán ti rán mọ tọrọ àgbọn mẹdẹrù ogun jàkadì lọjẹ dìgbò mẹkùn. bàtà tádìí ẹ bá bọ̀ iná ní ọbọ n ó fi yí ọ lónìí pé o mọ̀ fún bẹ́ẹ̀ lọ mọ̀ bàrà débi tó mọ̀ bí ẹ. lémi èmi mọ̀ fún bẹ́ẹ̀ sì ni mo mọ̀ bàrà pẹ̀lú ojú ẹkùn rẹ̀ rèé bí ẹ. ibo ló dà ìgbàlá ní gbórí omi pẹ́kọ́rin kése. ẹ̀rọ kan gbòdògbò ní gbòdò òdìrà. òjò pẹ́wẹ́ kókò bó lè ya kó ya. ẹ̀yin gan mọ̀ ń wá lọ ẹ tàn mí sí jẹ̀kùn ẹ wá mú ọrùn ṣiṣẹ́ kó sí lápò. n ó fi yọ òdìrà òjò pẹ́wẹ́ kókò bó lè ya. ebe ẹlẹ́sẹ̀ jẹ̀bọ́ ẹ̀yin gan mọ̀ ń wá lọ. ẹlẹ́ráyé ẹlẹ́rọ̀rùn ẹ̀bùn ẹ̀bùn ẹgbẹ́sẹ̀ ó ti dá a báyìí. adilete. ebe ẹlẹ tí ọyẹ kẹ ẹ sọ fún mi pé nìkan lèmi àti ẹ ti tẹ ojú kan náà lóṣù èmi ẹ ti lé. ìgbàlá ni dara. ẹ wá bẹ́ẹ̀ lọ rẹ kọjú mi sórun alẹ́. nígbà náà wá ń kọ́ ṣé wo mọ̀ wípé ọtí kíkan òun la máa ń gbé fọmọ líle wọn. ẹlẹ́ra bẹ́ẹ̀ ni ojú kan náà lóṣù èmi ẹ ti lé. ẹ̀yin náà wà ní lọ. ebe ẹlẹ́ àwa ni mo lè ká mọ̀ yàn. ṣé wo mọ̀ wípé ẹlẹ́ra yẹ ẹ̀ ní lọ. ẹ̀yin náà wà ní lọ àwa ni mo ẹlẹ́ráyé ẹ̀ ní lọ mo súnjọ kú yín wájú. ẹ̀yin náà wà ní lọ. pápẹ́ yìí tó ló wọ́n sọ de péjà irọ́ ni ìgèrè tí ọmọ àmọ̀ tẹ́kùn yóò dìtàkùn. ọ̀dà yìí àtúnwákẹ́ tó fòwú aláǹtakùn sọ. ẹyẹ kẹyẹ tó bá lọ́wọ́ fìyẹ́ paná ẹ̀wù yọ dà paṣọ ìjàkùmọ̀ tó bá dùbọ̀ ẹ̀kọ́ yọ dà bọ̀ aláǹtakùn sọ. n ó mú yín lọ́jọ́ kan tí ọmọ àmọ̀ tẹ́kùn yóò dìtàkùn. ẹyẹ kẹyẹ tó bá lọ́wọ́ fìyẹ́ paná ẹ̀wù yọ dà paṣọ ìjàkùmọ̀ tó bá dùbọ̀ ẹ̀kọ́ yọ dà bọ̀ aláǹtakùn sọ ó pọ̀rọ̀ wà kó o fẹ́ rí mi dákun sí òsì sí kù sílẹ̀. ìyá mi ọ̀rọ̀ ajílété ní í ṣe mí kàyéfì. ajílété. kí ló dé tó jẹ́ pé àtọmọdé àtàgbà tó bá ilé gbọ́ nípa rẹ̀ àbí tó bá fojú kan báyìí ìgbé àfẹ́rẹ́ ló máa fọ ọ̀rọ̀ rẹ̀ sí. ṣé kò jù báwọn lọ tó rẹni tó béèrè ọ̀rọ̀ n ló fẹ́ẹ̀dì rẹ̀ gbọ́ wọn ṣàlàyé fún mi ohun tí ò yẹ o tó o rí nínú ìlú wa yìí bàbá ilé rọba tó bíbejì táyé lolú rẹ̀ láàyè fìjọba ọba tó wá wà lórí ìtẹ́ yìí ó bíbejì táwọn méjèèjì sì jẹ́ ọkùnrin wọ́n sì mú táyé lolú ó jọba ńgbà tí ọba tó ṣẹ̀ṣẹ̀ tún jẹ tó jẹ́ táyé lolú yìí ń gbòun náà máa bímọ ó bí obìnrin kan ṣoṣo tó sì túmọ̀ wípé obìnrin lè jọba nínú ìlú wa ńgbà ọba òun wá gbèsè ibi wàhálà ti dé rèé o ọba yìí òun sì ló bí ọmọbìnrin tó ń jẹ́ ajílété nígbà ọba wa gbèsè. àmọ́ kò ń àyìn lọ́ọ́ màá ti ṣeun sọ̀gbọ́. ẹ wo ẹ wo òun tẹ̀ sọ́dún òòrùn àmọ́ kò ṣe mí èmi ò lè mẹ́mú kí n má fẹ́ràn gbèsè. ẹ gbẹ́ràn ọ̀gbẹ́ bóde kámọ́jọ gbẹ́ràn. ẹ àwọn abolówó ṣe mọ̀kúmọ̀kú tó bá yẹ tẹ̀ràn ẹ̀gbẹ́ ni ẹ̀ràn ẹ̀gbẹ́ ń bẹ́ nu ilé wọn lọ kẹràn ẹ̀gbẹ́ wá sí ẹ̀yìn ẹ̀ wò kápẹ́ ilé ọlọ́tí ó dájú kápẹ́ lọ́gbẹ́ ẹ̀wọ̀ lọ sẹ́kẹ̀sẹ̀kẹ̀ orí sí dídé wọn ògùn wa ẹ bá mú nǹkan lọ. ẹ bu kíní àbúrú. bájúbẹ̀ rẹ mu kí mò ń wo ibi fẹ̀rẹ̀. ẹ mu ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ mu lélẹ̀ ẹ mu yòókù dà. ẹ mu bẹ́ẹ̀ nu yẹ̀wò. ó ń bẹ́ẹ̀ nu yẹ̀wò bó bá ibi tẹmu lọ́jọ́ ìní tí bí ò bá gbẹmu ó tó bí ojú bẹ́ẹ̀ lọ. àjò ṣe sùúrù yìí láàrin kẹ́mu wá fún ọ. Eh, wọ́n ṣe sùúrù ìgbà àbúrò níyàwó mẹ́fà tẹ́gbẹ́ òsì níyàwó kankan ẹ wá ní kó ṣe sùúrù ẹ fi sùúrù bá wa káfí sàngó wà fẹ́ gbọ̀ngàn ó tó bí ojú bẹ́ẹ̀ lọ. tó bá sí pé tẹmu ń lọ rè gbé mu èyí náà lọ rí gbé mọ́lẹ̀ tí máa fà bí ìgbín. àdí ọ̀rẹ́ mi ah, ah. àdí ọ̀rẹ́ mi ìgbà ọdún ọdún kan ni fún ọ níwòye mi ìwọ àtàwọn ọmọ rẹ làwọn àbá sí ẹ mọ rẹ. ìlú ṣọ́gbọ̀ ìlú ṣọ́gbọ̀ ṣọ́gbọ̀. àjílé àjílé àjílé ọ̀rẹ́ mi ti ń bọ̀ sọ̀rọ̀ látàárọ̀ ọ sì kọ̀yìn sí mi. ọdún kan ní fún ọdún. àjílé títẹ̀ mi ti ń sá lọ́kàn àjílé. òun kò ṣe pé bẹ́ẹ̀ ń sá lọ́kàn. ti ń bọ̀ sọ̀rọ̀ látàárọ̀. ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ ẹ ẹ gbogbo ẹ ǹlẹ́. ìyá mi ló ní mi ì lè fẹ́ ọ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ìyá mi rẹ ni èmi ti rò sọ́tún mo sì tún ti rò sósì mo wá wò pé ká dàbí ọgbọ́n báyìí tí n bá lọ bó lórí ẹbí wa tí mo bó lórí ẹbí wa sọ̀rọ̀ mo nígbàgbọ́ pé tó lórí ẹbí wa bá wá bá ìyá mi rẹ tó bá ìyá mi rẹ sọ̀rọ̀ ó ṣe ṣe kí ìyá mi rẹ wò kó ronú pìwàdà nígbà tó bá ti rágbàlagbà kan mọ́ wa àbí kí ló lérò. ṣé tí mo sọ ṣé kò sọ̀rọ̀ mbẹ́ ni. ó dáa àdílé ọ̀yà tujuka a ní ọ̀tujuka rẹ́rìn rẹ́rìn àjọ rẹ́rìn yìí rẹ́rìn rẹ́rìn dáadáa àdílé padà tó bá jẹ́ pé o ti tán nù rẹ̀ dì mọ́ mi. dáadáa àjílé àjílé àjílé dá ah mo dáná. ìyá wa ẹ pé tí bàbá yín rẹ̀ mi jẹ bẹ́ẹ̀ ṣe rún ẹ̀gbọ́n mi tán mi inú tèmi lè kẹ́ ọkọ ṣe. ah mo dáná. bí mi ti bì ọ tẹ́lẹ̀ yóò ní bí mọ́ bínú wò lẹ́ wá wí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ti ṣe wù mí tán ìran àbúrò mi ló yẹ kẹ́ ṣe ẹ sì ti fàgbá yín ẹ ti fi rí àbúrò mi jẹ ṣètò lẹ́ẹ̀rí lọ́mọ èké áwù ẹ̀yin ọkọ mi ẹ dákun ẹ mọ́ bínú. ó sàti bá ń bẹ̀rù ẹ mọ́ bínú ó dé àwọn lọ́balọ́ba ni mò ń lọ ó sì kan dandan kí n ṣe létí gèlè báyìí lè sí lórí mi ẹ dákun mo fi lédùn àbẹ̀ yìí o. ààrẹ yín jẹ o ẹ mọ́ bínú ọkọ mi o. àpèkẹ́. ojúgboro. òòyà yá o. àpèkẹ́ sóòpò orí mi ni ọ̀. Ah, ah. ṣebí tí mo kọjú sí ojú mi bẹ́ẹ̀ pàkó tí mo fi wẹ̀yìn rẹ̀ tí èfúrí ọkọ àti pé bí n bá wá rí ọ ṣé kí n lọ rè fóònù ni. àpèkẹ́ àpèkẹ́ o ti wọ́ mi jù tó bá ti àwọn ọmọ ìṣújú àwọn ìròyìn o ti wọ́ mi ni àti pé nítorí tí ẹgan lèmi àtọ̀rẹ́ mi òun la ṣe kàkiri látàárọ̀ táwọn ọ̀kiri torí wọ́n ní pẹ́pẹ́sẹ̀ ìwúwà rí mi tó wà fún mi lé sí ogun ọ̀rọ̀ tájọ sọ gbà tí yóò sì wá èmi tó pé tí wò bá wá kémi o kémi wàá gbọ́ èsì fún mi. ó lànà rẹ gbàgà ọpẹ bí n bá wọ ọ ṣé láàrin àwọn tó yẹ kí n ti mọ owó ọ̀nà wo ṣé wo ni ni òótọ́ wo ni nàbí wo yàn ni òótọ́ wo yàn ṣé báwọn náà lè dá ìdùn wọn lẹ́nu. ó tún wá pé èmi ni èmi rẹ ní ọ̀rọ̀ àsọ ọ̀rọ̀ àsọ ti wó ní. ọ̀rọ̀ àsọ ti tó pọ̀. ọ̀rọ̀ tó pọ̀ ṣe bí àjọsọ yín ni pé kí òun o kí n kó iṣu wá kí ìwọ ó sì kó ẹrù wá. kí wá sọ fún ọ ọsàn tó bá rí gbajúmọ̀ ọ̀rẹ́ mi tí ò bọ̀ ẹyẹ oko lásán ní firu ọ̀sẹ̀ kàkẹ́. ní ní èmu ẹran gidi inú ọbẹ̀ mọ̀mọ́ náà yọjú ẹjọ́ táwa ni gbajúmọ̀ nú ẹ̀yìn méjèèjì o. àyìnlá ọ̀rẹ́ mi ni ọmọkùnrin dá síbẹ̀ mẹ́lẹ́ sẹ́ ìgbín ni ó pò sí ìrìnsì àná. àtẹ̀rí yóò rò. ìgbín rẹ̀. ẹ dákun sẹ́ẹ̀ ní sẹ́ tó yẹ kẹ́ ẹ sẹ́ ń lè. bí kúkúrú inú yín ò bá tiẹ̀ gbọ́n èwo ni tó gùn bí ọ̀pá rèké ó yé mi ẹrù àwọn baba ńlá tó baba ilẹ̀ rẹ̀. àìmọ èyí àgbẹ̀ta ti fọ́nmìlì wà lọ́mọdé gbà tí yín. àwọn onírànà wà lára kan. olúwa. ọ̀nà wa ń bọ̀ eh? wọ́n ti sọ pé burú ìṣẹ̀lẹ̀ nínú ìlú yìí. amọ́tẹ̀ni ó ṣojú mi kòrókòró báyìí òun sì ló fà á torí tí o sọ pé òun àtọmọbìnrin náà jọ sọ ọ̀rọ̀ wọn ò ní dúró ṣe rí àtẹni tí ń ṣerun eh, àtẹni tí wọ́n ṣerun fún amọ́tẹ̀ni àbí àbí wúwa lọ lónìí kàyí náà. bàbá ilé pẹ́ ah, bàbá ilé pẹ́. Ìlídùúwà irú àjálù burúkú ni wọ́n ń ṣẹlẹ̀ lu àyè báyìí áá ó wá tolúṣu ni pọ́ọ́ báyìí ee. lukosi olóyè ọ̀tún kí ló dé tẹ̀ fi pẹ́. èmi ti kọ́kọ́rọ́ kí n bá tún gbalẹ̀ ọ̀dọ̀ Sàámú gba wọn ní Sàámú ti wá sí kí ni ah, irú tí ẹ ti yẹ ní sáà yàtọ̀ gbogbo gbà nígbà tí gbogbo wájọ fẹ́ nu kò bá àsìkò báyìí o ẹ kí ni ká fi ká ti dáàfin o ìwọ ṣẹ̀ṣẹ̀ wá yálé fo sàmù sẹ́sàmù wá dàbí òpònú tiẹ̀ tí òun ó jókòó lé ni wo àti ifá ti wá o a sì ti dáfá ifá ní ọ̀pá àṣẹ tí yóò sí nílùú ńlọ́fà gbogbo rògbòdìyàn yìí o àfi bá a bá rọ́pò àṣẹ. ìfọwọ́kùn. ó ní kò sẹ́bọ kò sì métùtù àfi kọ́ paasi ọ padà wọ̀lú yìí. àwa náà kò sí. ọ̀tún náà ń bá sọ̀rọ̀. kọgbẹ́ náà mi. ọ̀tún náà ń bá sọ̀rọ̀ ẹ máa já panra lébi oyè eh, olóyè mi kéré ìtọ́jú ọ̀bá kéré ìtumọ̀jì ò kéré mo tiẹ̀ kéré tẹ̀ dàgbà jù ẹ máa fún mo tó ń ga jù ń lọ. ó tiẹ̀ máa ń kájọ ọmọ ọmọ sọ̀rọ̀ rẹ di nǹkan pàtàkì kí wàá torí rẹ padà. olóyè ọ̀tún sí olóyè ọ̀tún ni wọ́n ní. sórí ọ̀tún tó dárúkọ yìí gan ni ò ní gbé mi wọlé. olóyè jọ ni oyè jọ yìí lọ.

ṣùgbọ́n ìyá máa sọ pé tá a bá ń taká mọ́ torí tá a bá ti tọ́ báyìí dẹrùn lébi a bá ti kó òkú tẹ̀sà mi yọ̀ wáyé. ẹ lọ ẹyẹ lóye. ọba ọba ṣáàkì ṣáàkì. ọ̀kàrì ọ̀kàrì àpọ̀rí ọ̀. ṣé kò sí láburú. bàbá kó mọ̀ bá sí i mo ní wàá mu tó ilé tí mi pé mo fẹ́ wọnú igbó alápàǹdẹ̀dẹ̀ lọ mo fẹ́ lọ rè é gbọ́ pa àṣẹ wọnú ìlú wa yìí wá. igbó alápàndẹ̀dẹ̀ àdúná kí ni ń ṣe wọ ọmọ yìí gan-an ibà wọn Yorùbá ọmọọba wọ́n ní ọmọ ọba ìjagun ise ẹrú ńgbà tó to ṣèrànwọ́ lọ́dẹ jagunjagun bọ́bá tẹ̀wá jẹ́pà ilé balógun ló ti o àbí o àá sọ pé bóyá páàgùn ní ń dà ọ́ ni ti wá ẹ mọ sórí àwọn tá a dúró yìí gan nítorí rẹ báyìí àwọn gan ti ṣe tán báyìí ńgbà tá a ti rẹ́ni lọ mọ́ àfẹ́ lọ rèé gbé wá fún alára wa. ẹ sí ẹ̀yin lẹwà ajílété sọ orí ẹni tí ọba tiẹ̀ wàá wọnú gbọ alápáàlẹ lọ tí ó kún fẹ́ lọ gbọ pàṣẹ wa yóò jẹ n tó lágbára tọ́sán agun tó tún mọ tọ́mọ ohun kèé ṣe pé kákan pé akólẹ̀kẹ̀ ọ̀run kápá wa jẹ́ pa fẹ́ ṣe tìlú wọ̀mí o mọ́ dẹ́mi ẹlẹ́gbẹ̀rún fọ́rọ̀ lóye o. ẹ wọ ẹ̀yin olóye gbogbo tẹ kúkú wí lóye mi àmọ́ mo fẹ́ kí kinní kan dá yín lójú o nígbà tí ó bá yín tó jọ mẹ́ta yín gbé ọ̀pá àṣẹ wọnú ìlú yìí wá bẹ́ẹ̀ ni mo sọ mo rí yín ẹ wo ẹ wo wo sọ̀rọ̀ obìnrin lọ̀rọ̀ yìí ni. sọ̀rọ̀ tá ń wí sọ̀rọ̀ obìnrin ni. sèwọ́n ló wọ́n bí wá nínú ìjọ mẹ́ta. àwọn náà fọwọ́ sí kọ́ máa lọ. ẹ jẹ́ àfarabalẹ̀ ní sàmúlà sáré ẹ jẹ́ ohun tí ó sọ náà kó tó ìjọ mẹ́ta. ẹ jẹ́ àlọ́ báyà ń dé. ẹ̀yin ìyá ìbọn orí tó kú tí ò níná ìbọn ọjà tó kú tí ò lérò ìbọn oko tó pọ̀ tí ò nírúgbìn mo wá sáà dín yín ni mo sì fẹ́ kẹ́ ẹ gbà mí dákun kí ló fẹ́ gangan mo mọ̀ pé yeye ọmọ nígbọmọ ìrùkẹ̀rẹ̀ nígbọràn Ọ̀rúnmìlà èmi ló fẹ́. ẹ ṣeun mo fẹ́ wọnú gbọ́ alápàdẹ̀dẹ̀ lọ mo fẹ́ lọ rè gbọ́pọ̀ àṣẹ wọnú ìlú yìí mo sì fẹ́ tì mí lẹ́yìn kí n lọ rè kí n bọ́ rè. ikú alápàdẹ̀dẹ̀. ikú ah! alápàdẹ̀dẹ̀ tó ló ń lọ yìí ó léwu fún ọ lọ́pọ̀lọpọ̀. ajílẹ̀ tẹ́ ikú alápàdẹ̀dẹ̀ tó ló ń lọ yìí kò sẹ́ni tí ìlọbẹ̀ tí í bọ́. <laughs> dákun ṣé wọ́n rẹ́ nìkan tó wọnú gbọ́ alápàdẹ̀dẹ̀ tí mo bọ̀ ni kò sí àwọn akọni ilẹ̀ tí wọ́n jọ́kùnrin tí wọ́n bá wọnú gbọ́ alápàdẹ̀dẹ̀ tí wọ́n dákọ ní gbọ̀ngbọ̀n wọn èlò kí wọ́n bọ̀ yèmí òrírí àbúrò obìnrin àtẹ̀yìntọ̀ lásán lásán ọwọ́ alẹ́ fẹ́ wọlé irun agbálá kò sẹ́sẹ́ o. Hmm. ẹ̀yin ìyá mo mọ̀ pé bẹ́ẹ̀ bá lè ṣe ẹ̀ ṣe fún mi bẹ́ẹ̀ bá lè tì mí lẹ́yìn tí mo lọ rí tí mo bọ̀ rí mo mọ̀ pé ẹ lè ṣe torí pé kí ni mò ń fún yín lóúnjẹ yín ẹ sì ní gbogbo tí mo bá fẹ́ ni kí n mọ̀ bí ẹ mọ̀ ṣe fún mi mo fẹ́ kẹ́ gbà mí. ó tó ọba ó tó ọba ó sì ń kànáà sùn mí wọ́n ti mọ̀ pé tó ọba ti kànáà sùn mí yín fẹ́ ṣe ń tọ́ fẹ́ ó dá ìkọ́ ẹ̀kọ́ bá lá ìkọ́ ẹ̀kọ́ méjì lọ́nà kọ̀lọ́ ló má lọ kọ̀lọ́ ló má bọ̀ tó bá rí bẹ́ẹ̀ ó sì kù tá a ṣe <laughs> o wọ́n ti mọ̀ pé tó ọba ti kànáà sùn mí yín fẹ́ ṣe ń tọ́ fẹ́ ó dá ìkọ́ ẹ̀kọ́. ọgbẹ́ èmi la ò ní yọ̀ sí tó bá rí bẹ́ẹ̀. èmi la ò ní yọ̀ sí bá a sì pé ó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò. ọ̀tún àjàgà jíjì ilé ọ̀rẹ́ àti ẹ̀lú rèé. dúpẹ́ àmọ̀dúpẹ́ lọ́wọ́ ládé ládé o. àdúpẹ́ ìyá àdúpẹ́ àdúpẹ́. àṣìdúpẹ́ lọ́wọ́ lóye lóye àdúpẹ́ lọ́wọ́ òṣìlẹ̀ yìí ẹ̀ wá gbọ́ bá lọ́wọ́ ọmọ tí ọjà fi ọkọ adéwòmí. Mm ajíléké kódà kò ní bàjẹ́ fún ọ. àṣẹ. sórí inú tèmi a máa dùn tọmọ bá tọmọ bá ṣèlérí tó sì ṣe bí akin tó wá ti ṣe akin tó wùwà akin tó má kíṣẹ́ inú tèmi a máa dùn ni. ẹyin tó kọ o ẹdùn ọ̀nà inú gbogbo olùkípàtà lórílẹ̀ ayé obìnrin obìnrin tó gọ́mọ ọba tó ṣe lú èyí ò sí. ọwọ́ kọ̀ wọ́pọ̀ kọ̀ wọ́pọ̀. wọ́n sì wá tó ṣe dáadáa ó kọ̀ ní ìlú parí ẹ̀. àṣẹ àṣẹ ọkàlẹ ẹ ẹkọ àtúntò lọ. sàdúrà fọmọ ni. sẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ ń bọ̀ ó ti lọ ló ti dé eré sẹ́ẹ̀tì inú yẹn bá dùn kò ṣe é pamọ́ ra. mo rí pé lóyún ló kọjá akẹ́rùn pé mi ló lóyún ìlú àgbà. ó tún bẹ̀rẹ̀ ó tún bẹ̀rẹ̀ ó. ẹ sábà yé jẹ́ fún. ẹsẹ ẹsẹ ìlú àgbà ẹ̀mí yóò gùn. àṣẹ àṣẹ. ajílẹ̀ tẹ́ gẹ́gẹ́ bó o ṣe ṣèlérí fáwọn àlù ó mú ọ̀pá àṣẹ wọnú ìlú ìwá tẹ́lẹ̀ ìdùbàrẹ̀ sí tí ọlọ́jọ́ tó fẹ́ lọ náà rèé àwọn kan fẹ́ fọ́ sí àwa rẹ̀ á ní ọlọ ọwọ́ á lọ wá dé ojú òní tì ọ́ èdùbàrẹ̀ tí ó lójú tà pé bàbá rẹ pé kó tojú àwa àjòyè yìí kó túká wá máa gbá ajílété baálé létí ẹ̀ bá lẹ́nu ní dábàá o alékílá ẹ̀jẹ̀ lọ́ọ̀dẹ̀ mi èyí ń bá lẹ́nu tó lówó lọ́wọ́ àṣẹ nípa èmi ọ̀tún ìlú ìlẹ́yìn ọbẹ̀ mi ló kù <laughs> àjòyè tó kù káwọn péjọ yòókè láàfin nìyí ní ti bá sílẹ̀ àṣegbè mi bó o ṣe wá ṣèlérí fún wa tó o mú ṣe yìí èmi náà wá ń fi dọ́ ọ lójú lórí ìlérí tó o ṣe afẹ́ fún ọ náà ní àdéhùn ṣùgbọ́n wá wò ó lẹ́yìn ilé mi ọ̀tún àti ilé ìyá àgbà ihun tó o bá fẹ́ pátápátá nú abúlé wa yìí kọ́ ọ náwọ́ sí i èmi ń sọ fún ọ gẹ́gẹ́ bí olóyè ọ̀tún pé àdéhùn tí wọ́n ṣe fáwa ìlú ń sáde báyìí fún ọ pé tó bá fẹ́ á fún ọ. èmi yóò fi ilé rẹ ṣe eh, àbí kéèyàn fi ilé kéèyàn fi ilé jẹ ṣe àti tó gbé nǹkan mi wọ eh, eh. wọ èmi náà fọ sí gbogbo olóyè ló sì fọ sí torí n tó ṣe yìí ó yà á lẹ́nu káṣí wa ló wà lápàndẹ̀dẹ̀ táwọn gidi gan kú ti wọ̀ tó ṣe gbé bẹ́ẹ̀ ìwọ ẹlẹ́jẹ̀ kọ́ sì wọ bẹ̀ kọ́ sì mú wa ẹ mẹ́jà tara wa jẹun ṣẹ́ẹ̀rí ní gbogbo àgbáyé ńgbà mo ti délé ayé mi wọn ọmọ ọba kan ò ṣerú tó ṣe yìí. wọn kò tiẹ̀ wọ́pọ̀ wọn àwọ́pọ̀. wọn ò ṣe rí ó kàn lè ò ní parẹ́ láíláí bọ́n ṣe wá aṣọ gbìyànjú lóòótọ́ abọ́ dẹ́dẹ́ ni àṣetò ń ṣe ládẹ́wọ̀n ó ti dáwọ́ ó ti dẹ̀gẹ́ ni. ẹ̀yin olóye bí ọ̀rọ̀ yín bá yé mi dáadáa hmm. ẹ pé ohun tó bá wù mí nù yìí kí n tọ́ka sí ẹ sì ṣe fún mi. ìlú lọ sọ bẹ́ẹ̀ gbogbo wa sì fọwọ́ sí àfọwọ́ sí àfọwọ́ sí. ó wá dànù ẹ àmọ́ ẹ wá gbọ́ ọ bó bá tó àkókò tí ń bèrè ohun tí mo fẹ́ nù lóyún ń jẹ́ ẹ mọ ẹ sọ fún yín. sọgbọ́. àmọ́ ẹ tún wá gbọ́ ọ tó tó ṣe bí òwe ìwẹ̀yìn àgbàlagbà wọ́n ló dídẹ́rẹ́ ẹyẹ ọ̀kú àlùkò dòdò ẹyẹ ọ̀sà bá a bá jọ ń gbé àwọn ohun irú rẹ wá bí ìbá ṣe pé ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ́mọ ọba irú rẹ ń pàṣẹ àmọ́ àti ọmọ ọmọ ọmọ ìwé bàtà sọ̀rọ̀ ẹwà ẹwà ẹrí pọ̀. ọmọdé ọ̀dà ọ̀dà ẹ dákun ìyá ṣe rí ṣé bí ẹgbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ọ̀tún tó ń pé inú ilé tòun o àti ilé ìyá àgbà sọ́tọ̀bọ̀ yìí bá wá béèrè pé ilé ti èmi olúkòso àti ilé ìsàmù òun wá fẹ́ ṣé yóò pa láṣẹ. yóò kọ́ ìṣe. ìyá. wọ́n máa ṣì mí àlẹ́ dákun ṣe ilé alámọ̀ ìṣẹ́ yìí bẹ́ẹ̀. ilé wèrè. àbí ilé ah. bambú ah, ah, àbí iṣẹ́ ilé tọ́jú fẹ́ yẹ gẹ̀rẹ̀ tàbí tiẹ̀ ṣé ọmọ yẹ nǹkan tí kábíyèsí yìí ni nǹkan bá wù kó ìka. mo ti gbọ́ ti ń jàre ìyá wa. wọ́n wà gbọ́ sàmù olóyè ni mí o ọmọ èké méjì ọ̀rọ̀ mo fi mo lè ránṣẹ́ mo sì wà ọ̀tún ló sọ̀rọ̀ ọ wà gbọ́ sàmù lọ ọmọ ẹ̀ ti mú lè rí ẹ̀sẹ̀ o ọ̀pá àṣẹ ti wọnú ìlú wa àti gbadamájẹ̀mú gbà kí ìgbà bá fẹ́ béèrè kánú ìlú á ṣe fún un. èmi mọ̀ pé bọ́ọ̀ bá sọ̀rọ̀ ẹ̀mọ ni ọ̀pá ọ. torí mi mọ̀ pé wo lè yálé Sàámú lórí ọ̀rọ̀ tẹ́ ẹjọ́ wa ìwọ tó mi rántí. ìmọ̀ dàgbàdé wo jẹ́ kó mi nínú dàgbàdé mo múni gún àyè mi ni pé bá fi gígùn ikán lè mú àgbàntara nù lé nínú ìlú ìyálé. ẹ lúkọ̀sì sọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ ni torí mi mọ̀ pé wo lè yálé sọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ ni. Ah. ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ àmọ́ dúpẹ́ ká dúpẹ́ gidi lọ́wọ́ olódùà ṣebí lọ́jọ́ kìíní àná tí gbogbo wa ń sá káàkiri tá a lè forí lóṣù kábẹ́ tàbá sùn àwa náà làwa dẹni tí ń jókòó wá yẹn tá à ń mẹmu tínú wa ń dùn. ẹ ọkà ká dúpẹ́ lọ́wọ́ elédùà tá a bá tún wá dúpẹ́ lọ́wọ́ elédùà ká tún dúpẹ́ lọ́wọ́ ẹni télédùà rán sí wa tó jíṣẹ́. èèyàn la jí létè ẹ dákun tó bá wá ṣe pé ayírú ajílétè wọn ò lọ igbá ìwọ̀ lọ gbé ọ̀pá àṣẹ wa bọ́ọ̀ láṣẹ láṣẹ sùn táà mọ́ forí ló sùn ká ṣebí wọ́n ti wá bá mi lérí tó sọ pé kẹ́mi wá lọ gbé ọ̀pá àṣẹ wa mo ní à ṣé bàbá mi ló tọ́jú ọ̀pá àṣẹ sínú igbó ni tí mo wá káàkiri ẹ àdúpẹ́ àdúpẹ́. mọ̀rọ̀ tí ó rà mọ̀rọ̀ tí ó rà lọ́mọ. Hmm? ẹbẹ́ yìí ò bá lọ sọ pé ìpàkọ́ báyìí ń lè yá wà ìwájú ẹni báyìí ń lè bàbá ẹni ilé ẹ̀ bá wọ́n ti lé wọn kàkó tó pé bí a fìdí múlẹ̀ ìpàkọ́ ni ilé ìyá rẹ wà. ìpàkọ́ ni o iwájú àìlè abẹ ni. ọlọ́run ló máa yẹ tọ́ta lè pàkọ́ fún un. ẹ wo ẹ wo gbogbo ẹ gbogbo ẹ ọpẹ́ náà láàmú ọdún fẹlẹ dùnmá rẹ àti wípé ta ló tiẹ̀ lérò pẹ̀lú ajílété òní ògbọ́ pa àṣẹ wọ̀lú. àbọ̀ rí àbọ̀ rí. gbogbo rẹ̀ lọ́ka dúpẹ́ lọ́wọ́ elédùà tó bá tún lù ú iṣẹ́. àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ fún wa lẹ́mu sí fún wa lẹ́mu sí. sọ ti mò yíw náà. èmi kẹ wọn wà wò fún wa lẹ́mu wà wò kẹ wọn wà wò. sọ ti mò yíw náà. fún wa lẹ́mu wò. bẹ́ẹ̀ ni <laughs> àṣé lóòótọ́ ni wọ́n ní orí ọlá lórí mi wọ́n tún sọ bákan náà wọ́n ní èèyàn ń fi mí jẹ olórí gbogbo obìnrin tí mo jọ lórí ní olórí ẹ̀mí ọmọ pé yóò yá kánmọ́kánmọ́ báyìí ọmọ pé yóò yá kánmọ́kánmọ́ báyìí. ẹ ẹ mọ̀ pé kò yí ọ ní ìlàyé ò tí ì yọ̀ọ̀dà ẹ mọ̀ pé ńgbà tí wọ́n bá jọba ṣé olórí oyè mi náà wà mo bá ti jọba èmi náà dolórí nù ṣé olórí oyè mi náà wà bẹ́ẹ̀ ni ọba ọba mo mọ̀ pé kò yí ọ torí mo mọ̀ pé ọ̀rọ̀ yìí yọ bọ̀rọ̀ ọba ẹbí bàbá rẹ kọ́ ìdí ẹbí ìkejì ẹni táyé tó wájà lọ́jọ́sí kò sì bímọ ọkùnrin kankan débi tí ó ti ẹ̀dọ́ bẹ́ẹ̀. ẹbí gbogbo wa sì ti mọ̀ pé ìwọ ni bàbá rẹ èyí ti ṣe kàn yìí tó bí ọkùnrin tó ọkùnrin làdá ah, bí wọ́n ló dúró tó sí ìpalẹ̀ tó ga yìí kí wàá ló ti kì í gbogbo wa náà la mọ̀ pé ìwọ ni wọ́n lọ mọ oyè tó kù ó sì dá mi lójú gbangba gbangba pé bí ah. wọ́n bá mú ọmọ oyè wọ́n ní wọ́n yàn bá wọn ìwọ náà mú gbangba gbangba bí wọ́n bá mú ọmọ àṣẹ o. mo dákun mọ jáfáfá mọ jáfáfá ah. wò ti ní mi ò mọ jáfáfá èmi ò mọ jọ sí gbogbo bí ti lọ ah. mo náà <laughs> ah. fi rẹ̀ mo ọkọ mi wọn gbálẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ ẹjọ́ sí gbogbo ṣe ọkọ mi ìwọ náà kò ní dàgbà ṣe olórí ó mi orí mi tó gbófo yìí kò sí lẹ́kẹ̀ lóhùn mi náà kí lẹ́kọ̀ọ́ mọ wà lórí mi. ẹ sí ẹ̀yin ìlú èmi ni mo ránṣẹ́ pè é ìlú yóò ní dàgbò wa o alálẹ̀ ló lè jẹ́ ká a sì ṣe ṣùgbọ́n àgbà sọ̀rọ̀ wọn pòwe wọ́n ní ogbó kákáká ó sì ń rún gàùngàùn afọ̀tẹ̀jọ èrè tí kìí ṣe àìkú ikú kíná pantọ́kọjá kó o jọra ọ̀wù ọba fojú inú wò ó lọ́tún lọ́sì tọ́ba àlúwa ti gbéra tó wàjà kìí sòsù pamọ́ ó ti wọ́dún àwọn afọwọ́jẹ́ wa ń pè mí pé ọ̀tún o gẹ́gẹ́ bí onílàkà ìlú yìí ẹ dákẹ́ ni àbẹ̀sùn mo ní wọn sùn káàtì ẹ̀ pa àwọn olóyè tó kù àti tẹ́ ń pè ya yín àgbà tí wọn bá fojú sùnùkùn wọ̀rọ̀ yìí ìwọ tó ọjọ́ ńlá káyè ẹ̀dá wọ́n wọ́ ẹ kó o lè lò wá sákìyèsí pé kájọba èmi náà wá jẹ́ kó yẹn pé bẹ́ẹ̀ yẹn bá pajá bọ̀gùn nínú abúlé wa yìí tẹ́mi ọ̀ tí wọ́n bá fẹnu kájọ́ ọ̀hún kọ̀ bọ̀gùn pajá jẹ ni àmọ́ kọ́mọ́ àdàbí ẹni pé mò ń dọ́wọ́ wú àbí mò ń dá pa ẹ rántí pé olóyè ní kéré o oyè tó bá jẹ ògbọ́dọ̀ kéré ọ̀tún ìlú náà sọ̀rọ̀ àwọn bá gbogbo yín sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ béè lọ gẹ́gẹ́ bí olóyè ọ̀tún ilé bàbá tèmi tí mò ń jẹ́nu ìlú tí ò sì ní tí ò ní parí láíláí ìdílé ìwé bá kù báyìí. ọ̀tún ọ̀tún kí ni iṣẹ́ ọtọ́ jẹ́ pé bó o bá sọ̀rọ̀ báyìí ó mọ̀ sọ̀rọ̀ bí ẹni bí òpònú ayé rádà aláìníyè nínú jóná olóyè ọ̀tún tọ́jà pé bàbá ń wíru ọmọ ń wíru bàbá sì wí tán ọ sọ pé ìwọ lórí rẹ pé jù ìwọ lọ gbọ́ Yorùbá jù donate torí ìlà tó ọkọ sẹ́nu ìlà tí ìwọ kọ sẹ́ẹ̀kẹ́ ikọ̀ jẹ́ nǹkan kan dìlé bàbá tèmi eégún lé wa ní kọlà wa máa kọlà sẹ́rẹ̀ eégún ti wa lójú irú yín báyìí igi là wá fi yín wé ńdílé bàbá tíá ọwọ́ sọ́ra rẹ di pàtàkì ẹ wo ẹyẹ ẹyẹ ẹyẹ ẹyẹ ẹyẹ wo Sàámù kìlọ̀ fún wẹ̀rẹ̀ rẹ o bájà rẹ bá ń gbó tó pera rẹ ń dìgbò lugi ẹ jẹ́ kó mojú ba bẹni tí ọmọ fàlásọ ya o. wọ́n wá pè wá sínú ilé rẹ̀ ọmọ ọ̀nù ọmọ wa nù àlọ́rọ̀ ọmọ ọ̀nù àlọ́rọ̀. àmọ́ àkíyèsí kan ló ń fẹ́ pè wá sí kẹ́rí ọmọ kan wà ń lòdì kejì tó súnmọ́ wa ní àròlé lórúkọ ọmọ ọ̀hún ó kọrin kan gbà náà lọ́hùn-ún ẹ dákun dákun jàre bó o ló ṣe kọ́. ọ̀ka ìlà ẹ̀ rí ó ní ọgbọ́n la fi ń ṣòdi ọ̀yọ́ ó ní ìmọ̀ràn báyìí la fi ń ṣòdi ìjẹ̀ṣà ó ní ẹja jọ ṣe kó dáa ẹ wò ó gbogbo àná la mọ ibi tó yẹ ìtọ́ sí gbogbo àná mọ ibi tí kì sí ẹ ṣe jẹ́ àtọ̀bẹ̀ lọ ẹ já lọ bẹ́ẹ̀ à. àwọn awitọ wọn mọ wíru àwọn awiru wọn mọ wíru sàn láàrin àjẹni mú ní pẹkọrọ. èmi ò sáfẹ́ kódà yẹn kó bá mọ̀ ń dáṣẹ́ pa ẹ bá nǹkan fẹ́ sọ̀rọ̀ lé lórí ká mọ́ mọ́ yìí ká mú ṣùgbọ́n tí wọ́n sọ ọkọ̀ tọ́ sí ọ lẹ́nu pé eégún ní nǹkan là ń lòlú ẹ̀ tẹ́bà sọ ìtàn ẹ ọ̀tọ̀ darúgbó ọ̀tọ̀ nìtàn mọ́mọ́ ọjọ́ orí mi mú àti mo fẹ́ fi jẹ oyè yìí mọ́mọ́ ọjọ́ orí mi. ẹ nísù tálẹ̀ ń tó jù lọ ń bí tálẹ̀ gbẹ̀rẹ̀ ń bí kò sọ fún mi. èmi bẹ́ẹ̀ nígbà tí ẹ sọ ní agẹ́mà ni ẹ bí èmi olóṣùpá tó dì kọ́tọ́ bí bàbá tẹlomi lórí. ẹgbọ́ ẹgbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. ọmọdún mélòó ni ọ ọmọdún mélòó gbogbo ni ọ. ọmọ sẹ́mi ọmọ ọjọ́ orí mi ni ìwọ tó tẹ́ pé ìgbà tó máa fẹ́ ìyá rẹ wálé ojú àwa yìí ni tó fi lóyún rẹ tó ibi ọ. mọ bọ Sàámù. wà á gbọdọ mi mi nìkan nìkan ọmọ dábẹ́ lòdì ọ̀tọ̀. ọ̀dà olóyè ní kéde oyè lòdì kéde oyè. ọ̀dà ọ̀dà ti ya. ẹ̀dùn ẹgbẹ́ gbà tán bí òkú kọlọ́pàá eh, eh. òkú kọlọ́ lè súnú ọ̀rẹ́ gbà lọ. Sàámù eh, ah. ẹ dákun jàre ẹ jẹ́ kó yọ ọkọ là kó kó palapàla kúrò láwùjọ wa. Ah. ẹ dákun jàre ìyá wa ẹ má bínú sí a. torí pé mo rí i pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látàárọ̀ ẹ kàn dákẹ́ rọ́rọ́ bí omi odò ẹ bá wa sọ sí ẹ má bínú ẹ dákun o. <laughs> ọmọ ẹ̀kọ́ ọmọ ẹ̀mí ò ní jẹ́ àṣọfọ́ ọmọ ọ̀kan pẹ̀lú kó pàánú mọ́ kó sì máa wo mìíràn. èyí jẹ́ ìṣe ìyá ọ̀dẹ́ tèmi ẹni máa sọ kí n máa dé sọ̀rọ̀ àwọn akíndánidání àwọn òpònú àyíradà láì ní láàka ìrọ̀bọ ọ̀bọ. Ah, ah, ah, èyí ti jẹ́ sí gbogbo ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta tí náà ká yín wá dàbí iná ogun báyìí ẹgbẹ́ ìsọ pé kí n máa dà sí ẹdúró náà ìyẹsẹ́dọ̀ tí ẹ̀dọ̀ ní ìkọ́ ẹjọ́ dìndìnrín olójú pípọ́ bí ẹ̀kọ́ mọ́nàmọ́ná ìwọ dáadáa bí òbí ọlọ́ka ọwọ́ ọlọ́ṣẹ́ ọ̀yà ẹ mà ṣe o sọ yẹ ká tún fa kíndánidání dòye nílùú wa ó mà ṣe o ìwọ lọ fún àwọn ìlọ́rọ̀ṣọ̀ ọwọ́ ń bọ̀ kọlà àwọn àṣà eh, eh, kí náà rí sọ káyà gbọ́ gbogbo rí gbogbo àdáadáa sọ àwọn àṣẹ bí ọmọ oṣù gòṣù kí ni ń ṣe yín wá wo ọkọ ẹyọ kan ń tí ni ọkọ yàtọ̀ ẹ̀ ń wò mí òun lẹni tó tẹ̀lé Yorùbá jó nígbà tá a bọ́ lọ́wọ́ ẹ̀ ah! àwọn ọ̀rọ̀ yín èmi wà nígbà ẹ wá ṣe bí ọmọ oṣù ẹ wá ṣe yàmù yàmù yàmù yàmù yàmù yàmù kí ni ṣe ọyà abájọkẹ mo kíyèsí ọ̀pọ̀ màá yìí yọ nítorí àwọn ìyá wa pa lóore nǹkan náà lọ wọn pẹ ṣe tẹ ń pẹ lè bá ṣe alábàgà rẹ ẹ mọ̀ wípé ó ń gbọ́ mọ̀ wípé ìwà mi lẹlẹgbẹ ó fi dá lẹ́jọ́ bẹ́ẹ̀ni ìwà gbogbo wa lẹlẹgbẹ ó fi dá lẹ́jọ́ bẹ́ẹ̀ni ẹ sàmì ẹ sàṣẹ àwọn sàṣẹ ẹnu tí ẹni ọba. ṣebí ẹ̀yin náà mọ̀ wípé nílùú tí a ta wà yìí obìnrin kan kì í jọba àbẹ́ ẹ̀ mọ̀ pé kì í obìnrin ìjọba lẹ̀ ọba tó bá sì wà lórí ayèrè tó bá lọ́kọ̀ yìí òní òtún jọba àwa wò ó pé ẹni tó gbà tó sílẹ̀ wọ̀ tó lọ kò lọ́kùn yìí tó bá dábàá tí wàá wo ṣàkóyún ìlú ilé ńlọ ìdílé kan ṣo tí ń jọba tá a bá wò lọ tá a bá lọ́kùn. ìgbà náà la ṣẹ̀ṣẹ̀ mú adéwùmí adílẹ́tẹ̀ kìí ṣe pa ìjọba o rárá o torí wọn fi ìjọba a fi dàrú lé. Hmm, àrólé ọba. bẹ́ẹ̀ ni títí hmm. táìrọ́kọ̀ nínú ìdílé náà nígbà ẹlẹ́dùn àṣì ti yẹn dùn ọ̀rọ̀ táwọn agbọ̀bí agbọ̀gbọ̀ ẹtí táwọn búra wọn bí ọmọ pépèpé ó ní ìsìn àdébọ́lá rèé ọkọ̀ iná náà délé ọ̀ ká ní òṣà ìmọ̀pọ̀ ńlọba kan kò sí fàǹfà ọ̀ kábọ́jọ́ tá a dé ládé ó tán. ẹsẹ̀ ìyá ọjọ́ yóò dalẹ̀ ẹsẹ̀ lè máa lọ àti yanjú ọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ iṣẹ́ wa sórí ilé wa ni. ẹsẹ̀ rí ìyá ẹ máa là á àwọn kan tí wọ́n fọ̀rọ̀ léyàwó kó nù lù wa iná wà ń bí tẹ̀sán ti wọ́n ẹ ṣeun jàre yà á bẹ́ẹ̀ gbọ́ wẹ́ẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. jóná. báyọ̀ báyìí sọ̀rọ̀ nílà ká èmi ìfẹ́ jó. nǹkan ọ̀dùnnú ni èmi rò pé ó yẹ ká gbàlù ká máa bọ̀ èmi ni wàá ṣe tó kájọ báyìí jẹ sàrà wọnú ṣé epo mú wa yọ. n ò lè o mo mọ àwọn aráalé mi sì ni kì í ṣe èébú. lóòótọ́ ọmọ wa lẹ́yìn ọ̀rọ̀ ṣe èébú ṣùgbọ́n ọmọọba ni ẹ̀ ọmọọba kan ò dẹ̀ kí n ṣojo tí wo ò bá jọba báwo la ó ṣe jọyọ̀ ọba. ẹ mọ̀ fún àpẹẹrẹ o adémọlá mọ̀ kì mí wo jẹ́ wí fún ọ má jẹ́ kí àjọṣepọ̀ mọ̀lẹ́bí kó tọwọ́ rẹ bàjẹ́ o bẹ́ẹ̀ mo wí fún ọ báwo aráàlú ìbá ń tàn ọ́ tánú ọmọ ọjọ́ lọ àwọn ń wò àwọn ń lẹ́yìn rẹ wọ́n ń tàn ni o bẹ́ẹ̀ ni torí pé kí ni láì kú ẹ̀gìrì kò sí bàbá ńlẹ́ni tó tó fàwọ́ rẹ̀ ṣe gbẹ̀dú bí èmi ajílẹ́tẹ̀ obìnrin ogun bá ṣì ń bẹ láyé hmm, ọ̀ọ́ni dórí àpèlé bàbá rẹ kò sì sí bàbá ńlá kú bá bẹni tó lè dórí rẹ̀ bẹ́ẹ̀ mo wí fún ọ bí èmi ajílẹ́tẹ̀ obìnrin ogun bá ṣì ń bẹ láyé ọ hmm. oh, ní dórí àpèlé bàbá rẹ kò sì sí bàbá ńlá kó bá bẹni tó lè dé. ìyá o ẹ̀yin olóyè mi. àdá òyà hmm. wa. ọkàn a. bàbá ńlá kó bá bẹni. àṣẹ ó sì pẹ́ lẹ́nu wa títí. nǹkan hmm. kan mọ̀ mọ̀ rí lónìí. Hmm nǹkan kan mọ̀ mọ̀ rí lónìí. bíi kí ni o. tó ìwà ẹ̀ṣẹ̀ rírí nìkan o ètí mi tó gbọ́ kólóbá kólóbá. <laughs> ètí mo sì gbọ́ yìí gẹ́lẹ́tẹ́ ló ga láyà mi. kí n tẹ gbọ̀ngàngàn tó ń bá yìí lẹ́yìn ẹ̀ nà ń bẹ fún wa ẹja gbọ̀. ẹnu mi kí ni èyí kedu ihe mgbe ụwa mgberi adewumi adileke lọ́kàn mi kú èmi ìyá wá mi wá o ń wò na ọ̀rọ̀ ha mo ha wọ́n mọ kí ló sọ gan tó sọ gan nípa pé ọ̀rọ̀ sáà ní tóbi kápọ̀ bẹ́ẹ̀ bù ú. ẹ ṣeun ẹ wò mí torí bẹ́ẹ̀ ni ìṣèjẹ́ kọ́kọ́ lèmi o ẹnu ẹni kan báyìí láti kọ́ kàn bẹ́ẹ̀ ni ẹnu kan láti gbọ́ pọ́n mo jẹ́ lọ. Déhùn mi o. Ó yà wá. Ọ̀yà bá wájú lé o. Bá wá lẹ́jú lé kọ́ máa bọ̀ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àlè kábọ̀ rẹ̀ mú. mo kí yín ọ̀yọ́ lóye. léwu mi ọmọ ọba ọmọ ọba àná. wọ́n ló fẹ́ rí wa. bẹ́ẹ̀ ni o. Ah, ṣé kò sí o. kó má bàa sí ni. ẹ nà ń bẹ ojú àgbọ̀. ìlú ò bàjẹ́ o. ẹni jọ́nà lọ́hùn gẹ́gẹ́ bí àdéhùn tẹ̀yìn olóye ṣe fún mi tẹ́ ní gbogbo ohun tí mo bá ti fẹ́ ẹ ṣe fún mi àbàṣàdéhùn àbàṣàdéhùn. ó tọ́ ni o ẹni sùn ló gbàgbé o. ẹni kò í gbàgbé. ọ̀dà ah, bẹ́ẹ̀ adéhùn mi ajílété ọmọọba àná wo bàbá rẹ ló nílẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bàbá rẹ ló lóko gbogbo ẹṣin tí ń bẹ́ẹ̀ mi pátápátá tó jẹ́ funfun bàbá rẹ lónìí àgbàlá tó ń wò òun owó ń bẹ́ẹ̀ mi tabua bàbá rẹ náà lónìí béèrè nǹkan tó o fẹ́ ń bẹ̀ àwọn ó yọ̀ǹda fún ọ. bẹ́ẹ̀ni. èmi ò fẹ́ ṣe o. Ah, ah. oko ń kọ́. n ò fọ́ko. Ah, eh, ọ̀dà eh, ajídẹ́sẹ̀ adéwòmí kí ló fẹ́ gan-an gan-an sọ̀rọ̀ fún akamọ̀ èmi adéhùnmí ajílété mo fẹ́ gorí àpèrè bàbá mi bẹ́ẹ̀ mo fẹ́ jẹ ọba ìlú yìí adéhùnmí ajílété pé bàbá mi. bẹ́ẹ̀ mo fẹ́ jẹ ọba ìlú yìí. bẹ́ẹ̀ ẹ̀yin aráàlú orí lọ́lá o mo ní ẹ má ṣàmì ẹlẹ́ṣẹ̀ mi ajá tó ṣàmì jọ́kì náà náà lè kó àgbò tó ṣàmì jọ́kì náà náà lè kàn mọ́. Ah! Ah! adémọlá ìwọ ń gbadé ẹ kò ṣe kankan. orí kan báyìí ló kó bá ìgbà orí tí wọ́n fi ń pe gbogbo ìpara ní apárí àpèmọ́kùlà àpèmọ́kùlà àpèmọ́kùlà àpèmọ́kùlà bẹ́ẹ̀ ni koríko tí erí bá tẹ̀tẹ̀ gbé ni tọmọdé bá dáhùn sapapapa tọmọdé bá dáhùn sọ̀rọ̀ pẹ̀lú òkú àpò ni. èmi Adéwùnmí Ajílété òbí ìjà ọmọ tápà lè olúwo yóò tẹ̀tẹ̀ ọmọ fàárọ̀ dáná kúlíkúlí èmi tí mo lórí kí n lè lórọ́nú tí mo gbọ́rọ̀ mi tí mo tún máa ṣe olóòrùn òbúra èmi Adéwùnmí ìjà ṣẹ̀ṣẹ̀ tọmọdé ọmọ tápà lè olúwo yóò tẹ̀tẹ̀ ọmọ fàárọ̀ dáná kí n lè lórọ́nú tí mo gbọ́rọ̀ òbúra láàrin èmi àti yín ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ipe ojú mi ti rí ọjọ́ tèmi. irú ẹ̀ la máa rí o àdìrà burú ayẹyẹ ìgbàdé ọba wa àwọn tó wà bẹ́ẹ̀ lẹ́ni <laughs> irú wa yìí tábẹ́ lọ́bì kan àkúrò kọ́ lọ́bẹ̀ káwọn èèyàn tó kọ́ lọ àwọn tó máa jó kọ́ máa jó tó bá débi oúnjẹ wẹ̀jẹ bẹ́ẹ̀ mú jíjẹ mímú kẹwàá débẹ̀ <laughs> oúnjẹ la torí ẹ̀fẹ́ lọ́bì tá a fẹ́ lọ ṣùgbọ́n alẹ́ bọ̀ ló máa jẹ. yẹ gbogbo. ara ni kéde. ibi lẹ wa. Alani ẹ wo kéde. ẹ wo ìbànújẹ́ ti ṣubú láyọ̀ wá lùlù yìí. Alani o farabalẹ̀ sọ́ni bó ṣe ń bọ̀ yìí tó ń pariwo ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi bọ̀ àyàmí ọkọ já pé kí ì ṣe àbúrò mi Alani ohun tó sọ yìí bí àwọn tó fẹ́ sọ ni pé ìdùnnú ṣubú láyọ̀ sọ pé ẹni ìlọba wa ń gbàdé tọ́mà fẹ́ gòrí àpèrè wa ní kíní kan èyí ti yèmí tó kí ló ṣe láàfin. ìbànújẹ́ ó ṣubú láyọ̀ ánú lóye ni ẹ wo tí bá ti wà láàfin tí wọ́n ti ń gbárí lọ́wọ́ lórí tí gbogbo ẹ̀ ti ń rán lọ tí ń dùn lọ tá a tẹ̀ ti ń jó táwọn èèyàn ti ń jó lọ tí gbogbo ẹ̀ ti ń dùn yìngìyìngì àfi ilé kan náà ni aláwọn bá sán náwó. mú alani dúró ṣé kò ṣe pé bí àwọn oníṣòwò lọ́wọ́ á ṣe ayẹyẹ fún kábíyèsí torí ìgbà díẹ̀. àwọn oníṣòwò bíi ti bú ẹ̀gbọ́n mi. alára sẹ́ sẹ́rí bó ti sẹ́ báyìí àwọn yẹn kàn kú lọ sọ́tún wọ́n kàn kú lọ sọ́sì ni sẹ́rí alákàtì ẹ̀ bọ̀ wá sọ́dọ̀ mi bí tí mo báyìí tí mo báyìí mo kàn yán ni bí ara ti lọ ti bọ̀ ìwọ bí ti bọ̀. àwọn kọrin ẹ ò sọ máa lè ogun kọ <laughs> èmi lójọ ogun rẹ hmm, hmm, bàbá ogun dúnà ṣẹ́gun ìbí pé àfiyèsí bóyá bẹ́ẹ̀ gbé adélé wọn lórí àbọ̀tí gbàdé ó ti délé wọn lórí báyìí ó ti wúre ọdún. kábíyèsí ti dáadé kó o ti pé ká máa gbé wẹ̀jẹ̀ wẹ̀ mú wa ká máa mu jíjẹ ká máa jẹ jíjẹ ní gbogbo ẹ bá dàrú láwọn yẹn lèmi náà bá ní kódà kódà kódà orí mi bàjẹ́ ẹ jẹ́ ẹ mọ̀ bọ́lé ẹ̀yin sẹ́wá rí paríparí gbogbo ẹ̀ ni pé ẹ̀yin náà ẹ lọ bẹ̀ mọ́nà àti tèmi òkúra ẹ̀yin náà ẹ lọ bẹ̀ tètè jẹ́ mú wà bẹ́ẹ̀. ó wà bẹ́ẹ̀ wá kódà àjẹlọ́dún. kẹ́mi lọ bẹ̀ káwọn ìyá ọmọ àlè lọmọ yìí ọmọ yìí ọmọ kan o. sábàrè ọmọ àlè lélẹ́yìí o ọmọ àlè kẹ́mi wá lọ bì kan òní ọ̀nkú ń bẹ̀ kẹ́mi wá lọ ó dà èmi kò ní lọ torí àtijẹ àtàtìmú kò ní lọ bẹ̀ ẹ̀ àlàní o ibi tó wà ọ̀tún tí bá ṣe máa wò rè àjálù burúkú ni tó ń ṣẹlẹ̀ yìí èyí sọ mi o ó sún mi o àjálù burúkú ni. ẹ Sáàmù níjẹ́ mo ti ń fàwọn èbó jẹun kò jábọ́ lọ́ọ̀ mi lè kó yóò fọ̀ rí ẹ sọ ṣe jẹ́ pé ńgbà tó wá di pé ìlú wa tún di pé ìlú fẹ̀ sí i àwa àìfàwọ́jà wo ti ń jáfọ́. èyí tó wá ṣẹlẹ̀ ńkọ́. èyí tó ṣẹlẹ̀ ńkọ́. Sáàmù ọtí ẹ̀dá pé mo bọ̀ ní àyè èmi rò pé mi nìkan ni ilé yìí ń jó lára jẹ́ kí n tètè wá bá olóyè ọ̀tún pé ṣé ká sọ pé ètùtù tá a ṣe nílùú ní ọgbà ni abẹ́bọ tá a ṣe ní ẹbọ òfin ní tó ṣẹlẹ̀ lánàá fi ṣẹlẹ̀ báyìí ẹ dákun ẹ gbà mí. lukosi ẹbọ kúkú fi ètùtù kúkú gbà àmọ́ àwọn èèyàn kan ni ò jẹ́ kétùtù wó fín àwọn ni ò jẹ́ kétùtù ó gbà àwọn ò bọ́ sí kọ̀rọ̀ táfà sí gbàgede àwọn ni òjò ó gbà. Sáàmù mo ń jẹ o mo ń jẹ. ẹ wá o ẹ wá o ẹ wá o ẹ wá o ẹ wá o Sáàmù ẹ wá o ẹ má jẹ́ ká pe irú ní irú ká mọ̀ pé ògiri lógiri ká mọ̀ pé wọ́n lórúkọ ní gbàgede ọba o hmm. torí bá a bá fi wọ́n pe kí ó ṣeé ṣe kí wọ́n bínú ah, ibi tó ń bọ̀rọ̀ lọ́rọ̀ yìí ti kọjá ìta ni wọ́n mọ̀ ní pàtó gan tó tó ń dọ́rọ̀ eléyìí wò ta ni. ṣèbí mo sọ ń gbà lọ ta ni n ò rí pàtó ìwọ náà mọ ìkànnì ọ ah, ah. ọmọ mi ti kíní ìtìrú wa ṣèbí mo sọ ń gbà lọ nígbà tọmọ ti bí tó sọ wípé òun ni ọba tọ́ sí tàwa wò ń pé gẹ́gẹ́ bí àdéhùn o ẹ̀já fọmọ ìní ntọ́ba wí kí ló ń wí èmi kò sí ah. ṣe é rí wọ́n ní àgbàlagbà tí ìbá kẹrin sọ̀rọ̀ eh, yọ kẹtàn sáré yọ kẹtàn sáré hmm. nígbà yẹn bọ́jú oyè akẹrin sọ̀rọ̀ kọ̀yí kálẹ̀ mọ́ kẹtàn sáré mọ́ ṣe wá ní tí wọ́n ń sọ ìsàmù àgbàlagbà ló ní ọ́ wọ́n láfọ́jú ọmọ yẹn pẹran ó lóun gbọ́ ni òun ọgbà ǹjẹ́ wọn lè ṣègbàgbà ó láyìí kọ́ dẹnu òun ṣùgbọ́n kẹ́ ẹ máa rántí o bí bá ti ń dojú ń bá mú ni bá bá mú abẹ́nu àfàìwá mọ̀ látẹnu yóò gbogbo tẹ́ ń sọ ẹja ronú sí i. sẹ́tán sẹ́tán ọgbọ́n tó wí ó ní tó bá kán sójú akánsáyà akóòláyà akọ́sẹ́nu ṣé wọ́n ti jẹ gbogbo ẹ̀ tán báyìí eh, eh, eh, ṣé wọ́n ti jẹ tán báyìí. ó ti wá yé mi Sàámù tá a bá mu tí ẹjẹ́ a máa fẹ́ tá a bá sì ń ta ká máa tọ̀ tá a bá tọ̀ dẹrun nídìí ni o sórí gbogbo àwọn àpamọ́ ọ̀rọ̀ àsámọ́ ọ̀rọ̀ iye yín gbóná ni. Hmm? Ah, ẹ ní sùúrù ẹ̀ ń pé tó bá gún yàn wọ́n ní tí tó bá ká ńlá là níkùkù jó bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ó ti jẹ́ kó yẹ pé iye ń gbóná mo fẹ́ kẹ́ ẹ máa rin lé yín lọ rin sùn díẹ̀ tẹ́ bá wá jí ó ṣeé ṣe kí iye ó ti padà sípò. ṣé ẹni tẹ̀sán ní. ọpọlọ àwọn wo ni ń gbóná. ọpọlọ èmi èmi jí ìdí ọpọlọ sì gbóná báyìí ẹjọ́ lọ tutù lé ọ̀dọ̀ yín náà. ọtún ọpọlọ rẹ gbóná mi. ọpọlọ rẹ gbóná ó ní kó lọ́lé kọ́ lọ sùn ọpọlọ rẹ̀ lè tètè padà kó tó tilẹ̀kùn mọ́ wa kó fi wá pé gínú wo àwọn èso wa gbọ́dọ̀ tó sọ níbi ọ̀rọ̀ wa dé dúró wọ́n sọ̀kòso wọ́n sọ̀kòlugi ìrókòrè o yóò gbóhùn ẹbúra. yóò gbóhùn ẹbọra tí mo fẹ́ kàn mọ̀ ni pé káwọn náà má sàsùn para o àjàká sàsùn para o torí kíní burúkú yìí èrò rẹ̀ ò dá sí wa o ntọ́ wò sùsù tó sọ pé lóye ẹgbẹ́ rẹ̀ tó sọ pé ọpọlọ rẹ̀ gbóná. Ah, ọpọlọ bàbá rẹ̀ gbóná. Mm-hmm. yà lọ. wọn ló sì gbélé gbọ́. ó gbélé gbọ́. ntọ́ wò sùsù tó ah, gbóná. Mm-hmm. àmọ́ ìyá mi tí bá sì mọ òwò rè tí ajídété yóò da gbogbo ìlú rú. wò mí kò sí ẹnikẹ́ni tí ọba mi òkè tí ò lè mú nígbà tẹ́lẹ́dùn àbá ṣetán láti mú ẹ̀dá ṣùkún báyìí ni ó fà á lẹ́ni tó máa mú un lọ́wọ́. ìgbà mélòó o lè má bá báyìí lọ kò sì lè má rí báyìí lọ títí ṣé kò jù bá ń. ó lójú mo fi ní ìbéèrè ìyá mi. o ṣeun o kú làákàyè ọpọlọ rẹ ò díjọba. ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ ẹ lẹ́ Hello. ẹ ṣeun ẹ lẹ́ o ẹ sì rántí wa. ó ká dàbí ẹ pé mo rojú. ẹ dẹ́kun ẹ bá mi pé Àjàná ru ọkọ yín. Ah, baálé mi ò sí nílé hmm? ó ti ràjò kódà yóò tó ṣùpá mẹ́ta ó tó dé. ẹ òṣùpá mẹ́ta. Ah! ẹ dákun sí òlé o. ọ̀tún ẹ ẹ a mọ̀ pé wọ́n lè má sí nílé òótọ́ ṣùgbọ́n ṣé wọ́n ránṣẹ́ ilẹ̀ fún yín kẹ́ gbé kẹ́ fún alówó kan. wọn ò rán mi ilẹ̀ fún yín o bẹ́ẹ̀ bá ní bínú. abẹ́ ìrántí àwa la gbó wá pé ká lọ rẹ̀ bá wa ṣẹ́gun ajílété nílùú wa lọ́hùn tá a gbóhùn ńlá wá. ó ti yé mi. ẹ ṣe ẹ wá nu ibi tí o pe ramọ́nù yóò wà mẹ́yìn àwọn yìí padà. bẹ́ẹ̀ni. ṣé ọ̀ràn yín kọ ọ̀ràn yín lé àbí ọ̀ràn yín. ẹ wo bàbá ṣe é ṣe rí gbogbo ní sọ látàárọ̀ mo kàn ń wò yín ràn ni kí ló dé ẹ sì dé ẹ sì ń da gbogbo ẹlẹ ẹ sì ń da gbogbo ẹlẹ ẹ ẹ dákun ṣé okó dùn ro làgbẹ̀dẹ ti yín ló rọ kọ́tà àbí ẹ̀yin méjèèjì ẹ̀ ti wora yín dà kẹsànra yín di aríkúyẹrí ọkọ tèmi ni kú dùn pa àbí irọ́ wà lẹ pa o ajílété tí ń lé yín kì í tẹ̀ tí mọ̀ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ara yín ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ti yanjú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ lè sèmi do pọ̀ sàn gangan o torọ́ ọkọ mi ò ní bá yín tẹ́rí síkú ọ̀dà àwọn olóyè lọ́mọ sọ̀rọ̀ báwọn ẹ tọkọ bá ti wá dé ọlá wa o ọ̀ sítòsí ọlá wa pé mo rọ́ọ̀lẹ̀ fún pé abuké tó lọ́lọ́wọ́ fojú rẹ̀ wòun ni ẹ̀yin tí ẹ̀ka tó ní olóòdì bàrẹ̀ sọ́sẹ̀ rí. ìlú kan bẹ tíjẹ́ lágbàdo lẹ́gbẹ̀ẹ́ lákòókò wọn àjẹra wọn rí o ṣùgbọ́n ntọ́ra wọn léyìí a ti dọ̀tara báyìí sọ bẹ́ẹ̀ fún. yóò bu lọ́wọ́. wọ́n fẹ́ lọ sùn padà. yóò bu lọ́wọ́. inú hmm. ìtajọ wà yìí. tábàlà lóògùn kẹ́kọ̀ọ́ àmọ́ tá à ń ṣe bẹ́ẹ̀ bá fẹ́ kó jésù ògùn náà ló lò yà fílẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kó jésù ògùn náà ló lò yóò bù lọ́wọ́ ọ̀fà owó lọ́wọ́ lóye bá fẹ́ kó jésù ògùn náà lọ́wọ́ tí ò sí ní yóò sọ̀kọ̀ dà lóye pátápátá bá fẹ́ kó jésù ògùn náà ló bá fẹ́ kó jésù ògùn náà ló lò. àmọ̀wé mo fẹ́ jáde pa gbogbo ń bá béèrè mi kọ́ ni ó padà wá mi pẹ́ bó ti ń bẹ nú ilé gbégbé kọ wá gbé kaná padà nǹkan bá sì ti ń bẹ náà díẹ̀ kọ gbé wọlé tó gbọ́ kọ gbọ́dọ̀ sí é lọ́kọ̀ kọ gbọ́dọ̀ sí é lọ́kọ̀. ẹ bàbá ẹ pẹ̀lẹ́ ẹ lẹ ẹ pẹ̀lẹ́ ẹ yẹ ní wárí àwọn ẹ lè rí wárí ẹ ẹ ẹ ẹ ẹ rọtún àbí. kò lè mọ̀ wá láti lo ìlọlá àwa tá a gbéṣẹ́ fún yín pé ọmọ tí ń dà láàmú pé agbésẹ́ tí ń dà láàmú pé kẹ́ bá wa yanjú ẹ̀ ká fún yín lówó. gbo lóyún lóyún ò ló kọ ni. ẹ̀kúnlẹ̀ yà ń gbé. ẹ̀kúnlẹ̀ yà ń gbé. bàbá wa o ṣé gbogbo ṣe pọ́n bílẹ̀ kẹ́ gbọ́mọ yìí kẹ́rí gbogbo iṣẹ́ ti já o. àwa bá yín ẹgbẹ́ lọ́wọ́ láti fi oṣù mẹ́ta pé ajé tí ó kù ọmọ tí ọ̀sà rẹ̀ ó tún lé bí kókó nílé sí ilé bí òkúta ni. Ah, ọmọ burúkú bí ó bá ṣe pé ẹsẹ̀ mi dúró ńlẹ̀ èmi náà bá ti kú dànù. àti pé jọta kan ló ta kó wá kápá àgbọn olóye wọ́n yẹ kí n kọ́ kémi gan mà pé abáyé sọ lóògùn gidi. ọ̀tún irọ́ kẹ̀kẹ́ bàbá bọ́ ti wò tó ń wò tán irọ́ pátá irọ́ kẹ̀kẹ́ rẹ̀ bọ́ ti ṣe ń wà èmi sọ̀rọ̀ yẹ jákujàkufa wọ́n bẹ́ẹ̀ wúlẹ̀ bọ́ ọjà ni. wọ́n ti jà sẹ́ẹ̀fì farabalẹ̀. ìlẹ̀kẹ̀ ọrùn yìí wọ́n yẹ kẹ́ fìdí ọmọ yín ni àmọ́ gbàtà náà ti fura ẹ wá kó lẹ́kẹ̀ ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ òfò ẹ pẹ́ ìlẹ̀parọ̀ ni èmi gan mo ti jẹ́ lóye yìí mo lóògùn díẹ̀ àmọ́ mọ́ lẹ́nu púpọ̀. ìgbé ni sẹ́rù lẹ̀kẹ̀ tí wọ́n fi sídìí obìnrin bọ́ bá jẹ́ kó lóye gidi ni ìwọ sọ pé ká kóró eléyìí sídìí obìnrin. Ah, ẹ wá kọ́lẹ̀ tó ń bilẹ̀ kẹjọ sẹ́yìn ẹ̀ lójú sí o. bí n bá tiẹ̀ wá ní gbogbo tí wọ́n fi pàdé bí òka tí wọ́n fi nà ẹ̀ lánà sáré. tó bá tó bá nà lóòka tí n bá ṣubú bí tí n bá ṣubú ọmọ àlè ni mí. ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún olóyè lè mọ ò lè wọlé. ọ̀tún. ẹ mo mo ẹ jọ ọ̀tún mi o bí mo ṣe wà yìí màá yẹ kó mọ́lẹ̀ tí mo jẹ́ olóyè tèmi ẹsẹ̀ olóyè jẹ́jẹ́ ọ̀tún lù igbákejì ọba ni. ọ̀dà àwọn fún yín lówó yín. ó fa ló wa. ẹ wọn mọ̀ pé ń tẹ́ bá wa lè tó bá ọmọbìnrin ń lè àjẹ́ burúkú ni ẹ má dánwò má o ẹ má mú ọkọ rẹ lọ́ọ̀bì kankan má o bẹ́ẹ̀ bá yọ̀ pa yín dànù. ìyá lè tó bá wọn.

ọ̀rọ̀ rẹ̀ ó ti mọ ó ti sú mi. ọmọ <laughs> látòní. ẹni máa jẹ wọ́n bẹ̀rẹ̀ ìwọ ajílẹ̀tẹ̀ o bọ̀ fẹ́ di yẹn. ẹ̀yin aráàlú Oyinlọ́lá ajílẹ̀ tẹ́ pa èmi lọ́mọ ògùn náà kan ṣoṣo tí mo gbójúlé ó rán ọlọ́run ọlábẹ́jì àmọ́ wọ́n jẹ́ kó dá mi mọ̀ bí ọ̀rọ̀ lẹ́yìn. ọkọ ọlọmọ yẹn ló sà ẹ jẹ́ farabalẹ̀ sọ̀rọ̀ ìyẹn báyìí kò dùn wàhálà o ògùn náà kan ṣoṣo tí mo wí ló lè fa èmi lọ́mọ. ẹnà kí n tó wá fún àbọ̀ fẹ́ẹ́ jẹ kó jẹ́ mi mọ̀ bí ìrànlọ́rùn ọmọ ọmọ láti ẹjí àbọ̀ wọn kọ́ lé lẹ́yìn mo yìí ń bọ̀ lé. ẹ wo tẹ́ bá bá bínú ẹ wo tẹ́ bá bá bínú dé o. sùúrù wẹ̀rẹ̀ wo ṣe kú ọ̀pá ọmọ àbọ̀ fẹ́ pa kò burú ẹlòmínú. ẹnà kọ́ lé lẹ́yìn mo yìí ń bọ̀ lé. ẹ wo tẹ́ bá bá bínú ẹ wo tẹ́ bá bá bínú dé o. ẹnà kọ́ lé lẹ́yìn ìyá òòṣà ta lẹni tó ogun bọ̀ náà ni mò ń dọ ẹrù ogun lọ bá wò mí bí ìwọ bá tó gbangba sùn lẹ́yẹ òbá bá tọ́ sí mi kó jájọ fojú mi jù. ta lẹni tó ogun bọ̀ ajílẹ̀tẹ̀ wò mí bí ìwọ bá gbangba sùn lẹ́yẹ bá tọ́ sí mi kó jájọ fojú mi jù. n ò ìyá òòṣà àdùnní ẹ̀jẹ̀ àdùnní ni wọ́n ń pè é. kò bóyá lárúkọ mọ́ ni. bẹ́ẹ̀ni obìnrin ló ń ké sí èmi obìnrin bí ọkùnrin. bí Ṣàngó rẹ bá ń paraba tí ń fa gèrò kò yá ṣé òbí ti kí láì ní dákun kí ni ohun tó ń fira rẹ pè ganan. Hmm. o ti ń ṣe tipẹ́ inú rẹ dùn kó ń pa kúkúrú ò pa gúngùn ò pa gíga o ti ṣe fún alára ò mú jẹ o ṣe fún àjèrò ò mú jẹ kì í ṣe tèmi àdùn ní ẹjọ ọmọkúdà yìí sí èmi ọmọ lẹ́yìn ẹyìn lé akọ ajá aborí pọpẹ fún abìkà kàláyà wò mí o o ṣe fún àjèrò òun ìtọ́kúdà yìí kí ọmọ lẹ́yìn ẹyìn àgbẹtàn lé akọ ajá aborí pọpẹ fún abìkà kàláyà wò mí o ṣe fún àjèrò òun ìtọ́kúdà yìí kí ọmọ lẹ́yìn ẹyìn àgbẹtàn lé akọ ajá aborí pọpẹ fún abìkà kàláyà wò mí o ṣe fún àjèrò òun ìtọ́kúdà yìí kí ọmọ lẹ́yìn ẹyìn àgbẹtàn lé àgbà akọ ajá aborí pọpẹ fún abìkà kàláyà wò mí o ṣe fún àjèrò òun ìtọ́kúdà yìí kí ọmọ lẹ́yìn ẹyìn àgbẹtàn kàláyà wò mí o ṣe fún àjèrò òun ìtọ́kúdà yìí kí ọmọ lẹ́yìn ẹyìn àgbẹtàn lé àgbà akọ ajá aborí kàláyà wò mí o ṣe fún àjèrò òun ìtọ́kúdà yìí kí ọmọ lẹ́yìn ẹyìn àgbẹtàn lé àgbà akọ ajá aborí pọpẹ fún abìkà kàláyà wò mí o ṣe fún à mo ti gba pópó lọ́wọ́ kú mo ti fi pa iṣẹ́ fún alára òun jẹ mo ti fi kú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ àgbẹ̀ntànlé apájẹ kò lè pa àdùnní ẹ̀jẹ̀ ó ṣe èyí tán ẹ wá gbọ́ o ẹyẹ ah. fífi apá mi ọ̀tún tó bá jí obìnrin gba níjẹ ẹyẹ fífi apá mi ọ̀tún tó bá jí gbatare níjẹ èyí má fún màfún tó ti náà gbọ̀n ọ̀fọ̀ wáyé tó bá jí gbatare níwọ̀n jẹ ó yáwó kékeré lẹ̀. èyí tán ẹ wá gbọ́ ti fúnkun lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ ẹ yẹ fìfì apá mi ò sí tó bá fi gbà ní jẹ tó bá di ìgbà tó ní àkùnmọ̀ tó ti náà gbọ́n. sẹ́gbẹ̀ wọ̀ náà kọjá wa ni wọ́n ní afẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ ń ṣòwò ẹ̀kọ́ ẹláyìlú ẹ̀ fúfù lẹ̀lẹ̀ níṣẹ́ wí àgbọn jìyà jẹ mọ́nàmọ́nà kò kò ní ṣíjú wẹni tí òpá bẹ́ẹ̀ ni kẹ̀yìn sọ̀rùn gbọdọ̀ ewọ. ewọ ti bo. sọ̀rọ̀ pé mo ń bẹ ah! ọ̀sẹ̀ mo kọjá gidi wá ni. ewọ ni ah! ọmọdé sí ni ọmọdé àgbèsí ni ó ní pẹ̀lú ọ̀nígbògbò ọláyà ni ọ̀láyà kẹbọ̀jẹ adùnẹ́jẹ bó o bá láyà ọ̀láyà kẹbọ̀jẹ bẹ́ẹ̀ ni mo wí fún ọ ó yá wá gbọ́ ọ. gúnugún ọ̀rọ̀ ti fẹ́ rí ọmọ ẹ̀ àkàlàmọ̀gbọ́rọ̀ ìkútẹ̀ ló ìdábẹ́ni yòójó bẹ́gbẹ̀jẹ bẹ́ẹ̀ ni ẹ̀fọn ọmọlájẹrẹ jẹ èdè ọmọlájẹrẹ òjé àwọn méjèèjì ẹ̀rọ olúfẹ̀ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni kẹ́fọ̀ọ́ fún ọ kéèdì ó dì ọ́. ìwọ àti ta ni àwọn ọmọ lè fi ọdẹ àwọn ọtí múnú bí mi. ó wà dàbà ó yá wọnú kí yìí lọ kó mọ lọ ṣe gbogbo ayé rẹ tó kù mẹ. <laughs> èmi ni èmi ajílété ọmọ ò sí ilé inú ìyájọ́ ọmọ wọlé bàbá bu ẹkún ọ̀dájọ́ ọmọ tí mo sọ lẹ́wàá lágbára ọmọ tí forí odó tayín ẹ̀yin aráàlú oyin lọ́lá o mò ń bọ̀ ni wọn ò tí ì dé. ajílẹ̀tẹ̀ mọ ìlọ mọ ìyọ mi jáde mi ò fi mí sí yìí ajílẹ̀tẹ̀ mọ̀ ń lọ́mọ nù mọ lọ wọ́n yọ mí jáde o ọ̀dọ̀ ọmọbìnrin jọ wá yọ mí jáde jọ jọ mo bẹ̀ ọ́ ni mo bẹ̀ ẹ́. ọ̀kadà ayé mọ́júbà àṣẹ̀dá ayé mọ́júbà ibẹ̀ yìí yọ mí ẹlẹ́yẹ abẹ́jẹ́ máa gbọ́ wíní wíní wíní èyí yọ mí o ìbá yín lẹ́yìn o ẹ̀yẹ ẹ̀bẹ̀ṣẹ̀ wíní wíní wíní ẹ̀yẹ ẹ̀bẹ̀ṣẹ̀ méjèèjì tìrọ wíní wíní mo dúbà yín o mo dúbà yín o ẹ̀jẹ̀ rẹ̀ tẹ̀kú tẹ̀lé. abiyamọ kọ yìnbọn kọ mẹkọ mọta ìyá mi o. apá àmàwà gbọ́ ìyá kìkì ọ̀run ọgbọ́nà ọgbọ́nà sọ́dún kọ́ńkọ́ pẹ́pẹ́ tó títún wà mí ọyá o ọ̀fọ́rẹ́ gẹ̀gẹ̀ njẹ́ ìwúrẹ́ bá bí màá tiẹ̀ báyìí gbogbo ẹ̀yà ń gbọ́ ọ̀fọ́rẹ́ gẹ̀gẹ̀ njẹ́ àgùntàn bọ̀lọ̀jọ́ bá bí màá tiẹ̀ báyìí gbogbo gẹ̀gẹ̀ èmi ń bínú sí i lọ. ìyá àdìrà tútù dákun èmi lóde tó ń perí ẹlẹ́yẹ ní gbẹ̀dẹ̀gbẹ̀dọ̀ ọ̀ọ́dà wo ó forí lẹ́sùkà èmi lóde. inú ń bí mi sí i èyí ti jẹ́ èyí ti ṣe bó ti wù kó rí lóòótọ́ àwọn ènìyàn Elédùmarè gbélé ayé lé lọ ẹ̀wọ̀n àgbọ̀ o àgbàbà àgbàpá léwe o wọ́n pé ẹ̀ mọ́ fẹ́ kérí lé ẹ̀ mọ́ fọ̀ ọ̀dàlẹ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ́ fẹ́ kérí lé tó fọ̀dàlẹ̀ kú sóró ẹ mọ̀ pẹ̀lú àwọn bẹ́ẹ̀ ní dojú àwọ̀ bọ̀lẹ̀ porogodo ni èyí tẹ́ ẹ ṣe yẹ bùkú ẹ bùkú ṣé ẹ ti gbàgbé ni ẹ rántí mọ́ ọmọbìnrin tẹ́ ẹ ló lágbára ẹ rí bẹ́ẹ̀ ṣe bó ṣe ṣèlú dáadáa àbẹ́ rí pẹ̀lú ńdò àbí sẹ́kọ̀dù lójú yín báyìí inú yín sì ń dùn sí ó da gbogbo ìlú ó ba yé jẹ́ ó fọ̀rùn ṣe jẹ́ apààyàn lọ́tún apààyàn lọ́sì ẹ sì wò sóyè orí bẹ́ẹ̀ ìyá kódà wọn ti ṣe àwọn àgbà ó ṣe ìyá lẹ́ni tó jẹ́ pé ó ti gùngìrẹ́ kọjá ewé. ó ti gọ̀pẹ̀ ó ti kòyàn. bẹ́ẹ̀ ni. ẹ̀ńbàṣì ti gọ̀pẹ̀ tó ti kòyàn ó ti tẹ́ pẹ̀rẹ́gẹ́dẹ́ bí ọwọ́ aṣọ. lóòótọ́. ajílẹ̀tẹ̀ ti kọjá àyè ìyá. ó ní òṣìṣẹ́ àwọn ayé. mo dúpẹ́ lọ́wọ́ yín pín iná mi sẹ́yọ sí inú kò dáa kò dáa kí ni sọmọ yìí dájà ẹ wá gbọ́ o mo ti gbọ́ bẹ́ẹ̀ iná mi dùn sí o adílé tẹ́tí sá ó ti kàbùkù ó ti fàya ìlú rẹ̀ ti fàya pẹ́rẹpẹ́rẹ tí ó sì lè ṣe rán mọ́. ọ̀rọ̀ ajílẹ̀ ò lè pẹ́rẹ́. ẹ̀ẹ́ ó wá rí báyìí kí lè wọ ẹ̀ omi ìdí ìgbín. àkíyèsí o àkíyèsí o. ẹgbẹ́ ìrasọ. balógun wọ́wọ́ ìmọ̀ránṣẹ́ sí ọ wọ́ òrùn tó rẹ̀ kó tó kàtàrí mo fẹ́ kó gbájú létí bá mi láàfin. ẹ̀yin kábíyèsí mo ti ṣe ìyọnu mo ti ń retí pé kẹ́ ẹ sígun tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe wá sígun yìí kábíyèsí èmi náà ó jẹ́wọ́ ara mi hàn yín n ò joyè lásán ìran bàbá tèmi ní jagun adélébógun lèmi gbogbo ogun ló yé mi pátápátá ẹ wá wò mí bájílé tẹ bá wá dodo ń ó gbọn bó di yẹrin ń ó kó dé àyín kábíyèsí ah, èmi èmi àjàrà kó ọ̀rọ̀ bìtì wọ́n lu ni mọ́lẹ̀ bí ẹ̀bìtì àjẹ́ kí olókùn padà bá bàtà nówó ẹ̀bọ́ra ní kò sí àfẹ́mi nìkan ṣó. èmi ojú kọ́rọ̀rọ̀ ó pàkànjẹ ẹbọra ènìyàn tí ń rìn lókun gbọ̀ndùkú àbí akọ́ kò tí ń tẹnu ìbọ́jọ́ ẹ̀kú bọ́ọ̀gù tí ń dúró tìkara tìkara ní mí kábíyèsí ẹ̀ ti rólò fòfó ṣẹ́ o n ó jẹ kọjá àbí tẹ́ ẹran mi dé. omi ọjà lọ. àwọn alálẹ̀ ìlú yìí ó sì ọ lọ ìkó ìkọ́bálá ó sì dáa kábíyèsí kábíyèsí kábíyèsí ẹ mo dá sọ̀rọ̀ tí ó kàn torí bẹ́yìn àti balógun ṣe ń sọ̀rọ̀ èyí fetí kọ̀ gèrè ṣé ẹ sì rò pé balógun tẹ́ ẹ ní kó lọ rèé gbájúlé tẹ́ wá hmm. ẹ sì lè pa gbára balógun ó kà torí. ìran balógun ní jagun ah, kékeré ata ni kò ṣeé fi bọ́jú. bẹ́ẹ̀ Ah, olórí kò dúpẹ́ lọ́rẹ́ o ó ah. kó àdúró tì mí. kábíyèsí ah. èmi kọ́ ni nígbà bá wà nírú yín bá tí ìní lè dúró tì í gbọ́dọ̀ fọ́ tì ti n bá lọ báyìí tí n wẹ̀yìn hmm. tí mo rántí o pé hmm. èèyàn ni o wo nínú ààfin ó bí sun ó bí wá rẹ̀ mo o. ibo lẹ́rọ pẹ́ ń bọ̀ ẹ mà láyà o. bẹ́ẹ̀ lẹ́rọ ipa tẹ̀ fẹ́ wá bá gan náà. tọ́wọ́ wá ní ẹran bíi oníwòwò kan nípa ṣé mọ̀ràn pín ẹ̀yìn yìí ni ó dá o èyí tá a bá gbọ́ gbọ́dọ̀ gbọ́ gbọ́ o èyí tá a wí gbọ́ gbàdọ̀ gbà gbà ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ èyí báyìí ẹ parapọ̀ sójú kan ẹ parapọ̀ sójú kan ẹyin ajílẹ̀jẹ́ àbíbọ̀ náà ń pè ọ́. Bèrè wo ní pariwo lágbàlá rẹ̀? N ò má sí wí tí ń fèsì o. Balógun. Yóò. Ìwọ ni. Ẹyin ọmọ àkú dọ́mẹ́ta. Ó kú làkàlàkà tó ń bìlú. Mo á de sí ọlọ́run lónìí ajílẹ̀jẹ́. Ẹyin n ò sì fẹ́ pa ọ́ nípa ayẹyẹ. Báwo ló ṣe ṣe? tọ́ fi tẹ̀lé mi dáàfin. balógun ọmọ láyà o àyà sì kọ́ ọ pẹ̀lú lẹ́mí ajílété ọmọ òsínlẹ̀ inú ìyádùn ọmọ wọlé bàbá bú ẹkún ọ̀dájú ọmọ tí mo sọ lẹ́rù alágbára ọmọ tí forí odó ta yín èmi lọ wọlé wá tọ̀ kí ló dé tọ̀ sọ fún àwọn tó rán ọ. bẹ́ẹ̀ni tọ́hún bá a bá ìkó sẹ́ni bá. torí ibi tí àwa ti ń jagun hmm. mo jagun alára mo ṣẹ́gun alára ni hmm. mo jagun ajero mo ṣẹ́gun ajérò hmm. mo jagun ọwọ́rọ̀ kún àga mo ṣẹ́gun oníwọ́rọ̀ jagun lẹ́lẹ̀ mo ṣẹ́gun lẹ́ torí òkè ni èmi òkè baba òkè òkè oje oke omi ìgbà ọkọ ìgbà àgbà. ó tu ọba lógun ó ah balógun ìwọ ni mo sáré sáré mo sáré wọ gbọ́dọ̀ kí n lọ káfá pẹ́ mo rìn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ kí n tó mo dùn dà mo jìyà jìyà jìyà kí n tó máa wọ́n ṣe kí n má bàa dọ̀gbẹ̀rì ni wo ke kówó lọ. bára mọ o ti tó ibi tó bá dé òun o ti wọn ni mọ́fò pàtẹ́lẹ̀ sáwo nílé alára mo fi sáwo nílé alára wọn ò bá mi wí wọn ni mọ́fò pàtẹ́lẹ̀ sáwo nílé ajérò mo fi sáwo nílé ajérò wọn ò bá mi wí wọ́n ní má fi kóòdù ẹnu di ọmọ ìyẹ́bẹ̀ ìyẹ́bẹ̀ mo fi kóòdù ẹnu di ọmọ ìyẹ́bẹ̀ ìyẹ́bẹ̀ wọn ò bá mi wí o wọ́n ní ogún ọmọdé ò ní péjọ kán máa fòrí dáná àwọn àgbà ṣàǹkàṣàǹkàn ló ò ní péjọ kán sẹ́yìn ẹdìyẹ sọ̀kún sọ́jà èmi dẹ̀yìn ẹdìyẹ lónìí kò sí ohun tó fi mí ṣe nítorí pé wúrẹ́ bá ṣu bí tiẹ̀ ìṣe là á dáríjì bágùtàn bá ṣu tiẹ̀ ìṣe là á dáríjì àfi mi ewúrẹ́ bẹ ewúrẹ́ ẹnikẹ́ni fi mí àgùtàn bágùtàn àdílẹ́tẹ̀ bóyá ẹ̀yìn kì í tó dúró ń bí tó wà ń ẹ̀yìn ó yẹ ẹjọ́ kọ́ ẹjọ́ kọ́ ẹ fara tó bí ọ ẹ fara tó gbọ̀nà. Balógun ó ṣe èyí tán. wọ́n ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ. Balógun ah! iná ó yá. Balógun bájàdọ̀ kú bá fọjọ́ méje yàgbẹ́ ẹ̀jẹ̀ tó tún fọjọ́ méje yàgbẹ́ omi bí ẹgbẹ́ ìgalà méje ni wọ́n ṣe ni O òwò àdákì padà tọkọ ní yọkọ lẹ́nu olùsọyè olùsọyè olùsọyè lórúkọ tí ìfún jẹ. irọ́ ni kò sọyè kankan mọ́ níbo balẹ̀. Oh, oh, oh. ẹ ṣe. èmi ni èmi ajílété ẹni mọ̀ bí ó kò mí ẹni kò mí ó mọ̀ mí. àwọn yàgbá orí àfìyẹyẹ pàjẹ́ ajá fún ọ̀run mi là tónú wọn ò deku wọn ni wọn má deku nítorí ọmọ ọdẹtẹ wọn bẹ lọ́nà ọmọ èkú ni wọn pa kiri àwọn yagba orí yagba àfìyẹyẹ pàjẹ adíyá fún ọ̀run mìlá èyí tónú wọn ò dẹja wọn ni wọn má dẹja nítorí wọn má dẹgèrè wọn bẹ lódò. ó wọ ó tu ọ mo mú bá mo mú jẹ làpàrọ ok? bá pàrọ owó rẹ bá wà fojú kolóko ọ̀hún ní òkè wọlé bẹ́ẹ̀ ni mo wí fún ọ. ẹ o tó àfi mi ewúrẹ́ bẹ ewúrẹ́ o ẹnìkan ìfi mi àgùntàn ọ bá àgùntàn bẹ́wúrẹ́ bá sumi sí ẹ̀ ṣe là á dáríjì bákùsọ̀ bá su tí ẹ̀ ṣe là á dáríjì. àfààrọ̀ balógun àfààrọ̀ ìdúró gbogbo là ń bó ṣù àwò bẹ́ẹ̀ ni àfisẹ́yìn lẹ́gùn fi ṣan ìmúùmúná tó bá ní aró làárí èyí tó bá ní amáró ẹ̀ nìpẹ́ rí bẹ́ẹ̀ ni ó yá kẹ́fọ́ fún ọ kẹ́fọ́ tó bá ní túbọ̀ ní. ọjọ́ ọjọ́ òkè ni mí o mo sọ fún ọ. irọ́ omi ní poro náà jò kàtàkàtà ní poro ọ̀gbẹ́lẹ̀ èmi náà ní borí rẹ̀ mo ṣí mo wọ́n ní mo sáré tètè kí n tó dákọni ni mo jìyà jìyà kí n tó jọ lọ́rọ̀ mo jọ pọ́tọ́rù kú yà kí n tó wá kọ̀m̀pútàgbára rẹ wà mo mọ̀ mo mọ̀ mo ṣèwádìí rẹ lọ́wọ́ wọn tó nílé ayé wọ́n ti sọ fún mi bó o ṣe jẹ́ èmi ò wá sọ fún ọ pé gbogbo ẹni títí ń dojú ìjà kọ tó ṣẹ́gun ọmọ ni ajílété kò sí ohun tí pọ̀ rí máa pọ̀ gbà rẹ òfin mi ṣe bẹ́ẹ̀ mo wí fún ọ kò sí ohun tó ọ fi mi ṣe ọ̀ọ́yà fi kú ṣèfàjẹ́ ni kò sí ohun tó ọ ṣe balógun. wẹ́yìn wo wo ajílẹ́jẹ́ mo sọ fún ọ mo sọ fún ọ mọ́dẹ́mi ní ìṣẹ́gun rẹ mo ṣetán tí wọ́n da ọ lóró mo ṣetán tí wọ́n kàn gbogbo gàlẹ́gàlẹ́ rẹ lù yìí ọ máa sọ bí mo ṣe jẹ́ ṣọ́ọ̀tì ṣe ẹlẹ́mu lórúkọ tá a pè fá ẹlẹ́mu lórúkọ tá a pè fá ẹlẹ́mu lórúkọ tá a pè fá o múnimúni là á pèsè ọ̀dàrà múnimúni là á pèsè ọ̀dàrà àgbàlagbà amúniní búrebúre ara olórúkọ tá a pè yìnyà mi òṣèré mọ̀nìgà wọn náà sọ bá lẹ́yìn iṣẹ́ sí òun lẹ́yìn jíṣẹ́ fún ó tán wọ́n gbà èmi yòó pè. dáàdì dákun jẹ ẹni. arábìnrin dákun sọ̀rọ̀ ogun tó ń wò ogun ibi títẹ̀ nìkan wá parí sí ntẹlómìn ti bẹ̀rẹ̀ sọ̀ọ́ wá rí kò sí bí alágbára ṣe lágbára tó ikú náà ní gbẹ̀yìn rẹ̀. àmọ́ ìyá wa gbogbo tẹ̀wé yìí ò yé mi. sọ́ọ̀rí <laughs> ipò a máa gun ni o owó a sì máa gun ni bẹ́ẹ̀ agbára náà a sì máa gun ni pẹ̀lú dákun ọmọ mi. gbọ́dọ̀gbọ́dọ̀ ó gùn ọ́ torí kò sí tí ó bẹ̀rẹ̀ tí ì lópin dákun ọmọ mi. ìyá wa ìyá wa. ẹ ṣe òyìn tó nílé ayé ẹ̀yin afúyẹ́ gẹ́gẹ́ níyẹ́ àtòrí ìjàpá àtẹ̀dọ̀jọ́ kan a sì fún jòrò òrùn ọ̀gàlàntà ó dúpẹ́ o ó dúpẹ́ o. ajínigbé o ó tán àbí ọ̀tán gbogbo ẹ̀yin alágbára ayé ẹ̀yin tá a bẹ̀ẹ̀bẹ̀ tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ ti rò pàgbára yín gbogbo ẹ̀ ló pin ẹ rò pé ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ nǹkan ló ṣe sí ló tán sí kò tán síbẹ̀ o ajínigbé rèé abẹ́ kò gbọ́ àṣà àlọ́ kò gbà ẹ̀ rójú ayé. ó tán àbí ó tán àbùkù kaláṣejù ó tẹ́ o ajílété o tó o bá táyé ayé rẹ wá ọ ní sọ pé ọ dàlúrú mọ́ ẹ̀yin tẹ́ ẹ ti wá rò wípé kò sí ohun tẹ́ ẹ lè jẹ́ kò sí ohun tẹ́ ẹ dà ẹ bá nọwọ́ ẹ sọ pé ẹ fẹ́ dínà ibi tẹ́ ẹ nọwọ́ dé ibẹ̀ lágbára yìí o ibi tẹ́yìn ti parí nǹkan ìbẹ̀rẹ̀ lòmíì ti bẹ̀rẹ̀ ajílété rèé o àpẹẹrẹ rèé o sẹ́ẹ̀rí pómi ní nporó náà òjò kàṣàkàṣà ní nporó ọ̀gbẹ́lẹ̀ èmi àjànàkú ọ̀rọ̀ bìtì wọ́lu ni mọ́lẹ̀ bí ẹ̀bìtì àjẹ́ kí olókùn padà bá bàtà ní owó ẹ̀bọ̀rán lé mo ṣẹ́gun ajílété fún ìlú wa o ẹ̀yin jọ́ nílé ayé mo dúpẹ́ o ẹ̀yin ọ̀pá kí ọ̀là kí mo dúpẹ́ ẹ̀yin á fún joro mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin ìyá mi ọ̀fíà gẹ́gẹ́ níyẹn mo dúpẹ́ o mo dúpẹ́ o.